èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sí sí ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́ àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní. èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. àsokọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní. èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. mo ní yíyẹsẹ́ wò sẹ́ ààrẹ bọ́ ní. èmi ò ní báwọn àṣẹ̀bọ̀ mọ́. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الحمد لله الواحد الأحد الصمد الذي لا شريك له في ملكوته وعباداته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba Allah ọba àṣó ọba ẹyẹ ọ̀kan ọba tí gbogbo ìtọ́dá ń darí bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀ ọlọ́run aláwọ̀ darí bùkátà lọ́sọ́dọ̀ ẹni kankan ọba yìí kò nígbàkejì ọ̀kan náà ni kò wá sẹ́nìkan tí ó gbéṣẹ́ rẹ̀ lílọ́wọ́ pé kọ́ máa ṣe wípé máa bá ṣiṣẹ́ mi ọlọ́run ní dá nǹkan rẹ̀ ṣe ní ti ń ṣe kó tó dá gbogbo wa nígbà tí gbogbo wa ń bẹ òun náà ní ṣe nǹkan ẹ̀ bàbá tó sí mọ́ òun náà mọ̀dá ọba yìí ni wọ́n ń pè ní Allah ọba yìí nìkan náà lọ́ba tó dá wa ọba yìí nìkan náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run torí tí a fẹ́ máa sìn yẹn nǹkan yẹn kọ́ dá wa ọlọ́run ló dá wa ẹni tó dá wa ló ká máa sìn kò wá sẹ́ni tó dá wa àti gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run Allah nìkan ọlọ́run tó wá fìmọ́lẹ̀ ilé ìṣẹ́ wa lẹ́mìí tá a fi gbà Islam torí bẹ́yìn bá ti gba tí mo sọ yìí gbọ́ ó ti di muslim ọba tó wá ṣàánú wa tẹ́nìkọ̀ọ̀kan wa tá a gbà Islam tá a gbọ́ ọlọ́run lọ́kan tá a mọ ọlọ́run lọ́kan tá a sì mọ̀ pọ́lọ́ nìkan ní dáṣiṣẹ́ rẹ̀ ọba yìí nìkan náà lọ́ba tó yẹ ká máa sìn ah, ọlọ́run wa dúpẹ́ o Islam náà kọ́lọ́mọ́gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni akí àwọn bàbá wa aláǹgọ́wá nílùú odò ọ̀dẹ̀ lẹ́gbàtà akí bàbá tán wa imam akí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn méjèèjì àwa kí lóbìnrin akí gbogbo àwọn ọ̀dọ́ akí gbogbo àwọn atájọmọlé kéwú akí gbogbo àwọn ọmọ kéékèèké ipe àláfíà ọlọ́run kọ́ mọ bẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtí wọ́n ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ní odò ọdẹ àṣà local government nílùú Kwara State ìtí wọ́n ní kágbéyẹ̀wò lẹ́ni táàfin bá ní sọ̀rọ̀ ọlọ́run òun náà ni àṣírùkù bìláhí wà níwá òhú wà dọ̀rọ̀rùhù fi dúnìyà wal akhira ìmá mú nǹkan mí lọ́lọ́un táà máa sìn bá sí sìn ọlọ́un nínú tó lọ dá àwọn nǹkan àwọn làá máa fi ń rúbọ tọ́jẹ́ pé àá fi ń ṣe igbákejì ọlọ́run taasị a sì ń retí ń tọ́yẹ ká gbà lọ́dọ̀ ọlọ́run wọn. lẹ́yìn náà wo ni máa ń bá àyàn lé ayé ń bí àtọ̀run tẹ́yìn bá ní ọlọ́run méjì àbó ní ọlọ́run mẹ́ta àbó ní ọba mẹ́rin nítorí pé ọlọ́run ọba ẹyọ kan náà ni wọ́n ń pè gbogbo ohun tó kù pátá ẹ̀dá ẹ̀dá ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ọlọ́run nítorí òun kọ́ dára rẹ̀ ẹnìkan ló dá àdàkọ́ọ́lẹ́kù ẹni tí ń dá gbogbo nǹkan àti ń taari àti ń taari ẹnìkan náà ni oní ọlọ́run wọ́n ń pè ní Allah kí ni ìtumọ̀ Allah ìtumọ̀ ẹ̀ oní àní al-ma'bud bihaqqin ẹni tó yẹ ká máa sìn ni wọ́n ń pè ní Allah ló ti jẹ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ jẹ́ Allah ẹnìkan gbọ́dọ̀ pé òun ti di kíni Allah tó bá sọ bẹ́ẹ̀ irọ́ ní pa lẹ́yìn náà gbogbo nǹkan míì tá a bá wá ń sìn tá a bá ń bọ tí èsì Allah a ti mú ní ìlà lọ́lọ́run fi ní ẹ gbọ́dọ̀ tún mú ìlà hàn ẹ gbọ́dọ̀ tún mú ọlọ́run ọba míì lẹ́ni tẹ́ máa sìn yàtọ̀ sí èmi ẹ̀yọ́ máa yá mi ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní odò ọdẹ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ọkàn gbogbo wa ni ọkàn àwọn eléré ìlú ọkàn àwọn àfáàlú ọkàn àwọn aráàlú ọkàn ọkùnrin ọkàn obìnrin ó sì kàn wọ̀ ọ̀dọ́ táwa nílùú kọ́dà àwọn táwọn bá wa gbé lù táwọn náà táwọn wá yà lù tí wọ́n lalẹ̀ tí wọ́n kọ́lé ọ̀rọ̀ náà kàn wọ́n àwa tí a fẹ́ bá sọ̀rọ̀ lénìí àwa méjì ni àwa tí àti gbà Islam a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ yìí pé Allah huwa al-ma'bud ọlọ́run Allah nìkan ló bá tá a gbọ́dọ̀ máa sìn a gbọ́dọ̀ sìn nǹkan míì má lẹ́yìn Allah lẹ́yìn náà àwa tá ti wà ní Islam tí wọ́n bí wa sí ní Islam tá à ń dórúkọ mùsùlùmí tá à ń lọ mọ́sálásí tá à sì ń lọ mọ́kà tá à ń gbàwẹ̀ rọ̀mọ̀tọ́ tọ́jẹ́ pé àwọn ọmọ wa orúkọ mùsùlùmí lásán wọn àjọ kí yídì àjọ kí jimá àmọ́ wa náà á tún bọ̀ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba lẹ́yìn ìgbà táwọn wa mọ́sálásí àwa lẹ́lẹ́kejì tá a fẹ́ bá sọ̀rọ̀ ipe káwa náà kádàkùn nítorí ọlọ́run kádàkùn torí ọlọ́run kádúró lójú kan àwọn tí wọn ò tí darapọ̀ mọ́ mùsùlùmí táwọn ń bọ ntọ́lọ̀ ń dá afẹ́ pè wọ́n afẹ́ rọ̀ wọ́n afẹ́ bẹ̀ wọ́n kádàkùn kámásẹ̀ wọnú islam àwa tá a ti wà nínú islam tá a tún ṣe ìṣẹ̀ṣe tá a tún ṣe ẹbọ afẹ́ rọ̀ wá afẹ́ bẹ̀ wá lórúkọ ọlọ́run kádàkùn ká yọra kúrò nínú ẹbọ ká wọnú islam pátápátá al-islam ẹ̀yọ́ miami islam huwa dínú lè wahid òun náà nìkan lè sin ọlọ́run gbogbo ẹ̀sìn tó kù pátá kìí ṣẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ṣẹ̀tọ́nù sórí tó bá ti ń sin ọlọ́run nìkan ìwọ ẹlọ́wà nínú islam tó bá ti ń sin nǹkan míì mọ́ ọlọ́run ò sí nínú islam o mùnáfìkì ni wọ́n porúkọ rẹ ẹni tí ó máa yọjú lọ́hùn yóò tún máa yọjú ń bí ìwà mọ́sálásí ìtún bá wọn bọ nǹkan kan nínú tọ́lọ̀ ń dá kò yẹ ká bọ́n tọ́lọ̀ ń dá ọba adẹ́dà ló yẹ ká máa sìn nítorí pé ọlọ́run ọba yẹn òun nìkan ló dá dá wa nígbà tí ń dá wa ẹnìkan ràn án lọ́wọ́ nígbà tọ́lọ̀ ń dá ayé tí ń dá sánmà àti ilẹ̀ àti gbogbo àtàwọn ń bẹ̀ kò sẹ́nìkan tó kún ọlọ́run lọ́wọ́ ńgbà náà wípé ẹjẹ́ mi náà ràn lọ́wọ́ ẹjẹ́ mi náà kún lọ́wọ́ ádámù ló dá yìí ọ̀dà ìwọ dá irí kémi ọdẹ́sẹ̀ kò sẹ́nìkan tó ràn ọlọ́run lọ́wọ́ nígbà tí gbogbo nǹkan gbogbo ń tọ́lọ̀ ń dá pátá a gbọ́dọ̀ máa sin ẹ̀dá a gbọdọ máa bọ ẹ̀dá ẹ̀yọ́ yá mi ọlọ́run aláàlá mọ́lẹ̀ ó alamu ahadi ya bani adam torí tí èsù yí ọ̀tá yìí ni kò fẹ́ káyé yán dáa kò fẹ́ kọ́rọ̀ yán dáa wà ní ibùdó ní ọlọ́run ní èmi ni ẹ̀sìn o àádá siratun mustaqim ojú ọ̀nà tọ́tọ́ tẹ́lẹ̀ tọ̀ tẹ́fẹ̀ sóríire láyé àti lọ́run òun ni kẹ́ máa sin èmi nìkan ẹ má sin èsù ojú oyé wáyé pé gbogbo táwọn yẹn bá ń bọ pátá lérílẹ̀ ayé bó ṣe kọ́ pọ̀ tó èsù ni wọ́n ń sìn lábẹ́ èsù lè wá gbé irin síwájú ẹlòmíì yọmọ bọrin òun náà mọ̀ pé irin yẹn kọ́ dáhùn èso lè gbé igi síwájú ẹlòmíì yóò máa bọ̀gì òun náà mọ̀ pé igi yẹn kọ́ dáhùn bóun bá sọ̀dá sí nsìn òun yọ àpótí ńbẹ òun yọ bẹ́ẹ̀dì ńbẹ òun yọ chíà ńbẹ. ẹni tó gbé iná síwájú ti ń bọ náà òun náà mọ̀ pé iná yìí kọ́ dáhùn bóun bá dami sí nsìn yóò kù ó bá jẹ́ lọ́ni ipa ò ní ká. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tá a máa rọ̀ wá tá a máa bẹ̀ wá ni ò tá a sì máa fàdúrà sí i nítorí ọkàn wa kò sẹ́nìkan tó ní kápá lérí ẹ̀ lẹ́yìn ọlọ́run mo wá bẹ̀ẹ́ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kọ́lọ́hún mọ́sà fi ìmálẹ̀ sínú ọkàn wa ká má gba nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run ọba Allah kálí bá pàdé ọlọ́run dáadáa ọlọ́run bá ní inna dina islam suratu ali moran aya 19 ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run islam nìkan ẹ̀sìn kìrìsìtẹ́nì ti ń kọ́ kìrìsìtẹ́sì ẹ̀sìn ìbílẹ̀ kìí ṣẹ̀sìn ẹ̀sìn ṣọ̀ṣe kìí ṣẹ̀sìn ẹ̀sìn àwọn tó ń bọ̀ náà kìí ṣẹ̀sìn ọlọ́run inna dina inda Allah al-islam ọlọ́run islam nìkan òun náà lẹ̀sìn wọn ọlọ́run ewu la fẹ́ ṣe nílùú odò ọdẹ ẹ̀yọ́ máa yá mi ẹ dákun ẹ̀sìn ọlọ́run ẹja ṣe o torí á padà sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ mú áyà wálé gbogbo tí n ń sọ lẹ́ẹ̀fì pé èmi kí n bá yín sọ̀rọ̀ ọlọ́run Allah òun ní ń bá yín sọ̀rọ̀ nínú alukur'an èmi kàn ń ka jáde tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wá lóòótọ́ àwa ta jòkó lẹ́yìn kùránì tí agbàgbọ́ ta fi ń jẹ́ muslim ibẹ̀ ní ti máa mú àwọn eh, ẹ̀rí wá tá a máa fífìdí gbogbo tí n bá ti ń sọ tá a máa fífìdí ẹ̀ múlẹ̀ tó ti wá gbọ́ alukur'an tí wọ́n náà tún dédé tó tún sí tó bẹ́ẹ̀ ah mọ́tò gbàǹkan mi gbọ́ mọ́lẹ́yìn kùránì tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ọ ọlọ́mọsá sí gbogbo ní mùsùlùmí jálẹ̀ ọlọ́run dá gbogbo ayé oníkáwá sẹ́wọ̀n ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní gbogbo ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ sípò tó yẹ àtàwọn àlùjànnú ọlọ́run yìí dá yín lásán illa liya'budun mọ́ dá yín kẹ́ wá sí nǹkan 56 lọ́lọ́run ti sọ ẹ má sin nǹkan mi ilé àlẹ́yà àbùdó ni èmi nìkan ni kẹ́ má sin. tọ́ ògbà náà bá ti dìkú lẹ́yìn a máa ń tà ń sìn lẹ́yìn ọlọ́ kálukú máa ń tí à ń bọ lẹ́yìn ọlọ́ a máa ń tà gbàgbọ́ lẹ́yìn ọlọ́ ṣé ní gbogbo ń tà ń sìn tà ń bọ tà gbàgbọ́ yẹn ẹ̀jẹ̀ ayọ̀ ọkọ̀ lẹ́mìí wa ká má lọ mọ́ ká máa sin Allah nìkan ká máa fẹ́rí kanlẹ̀ mọ́sálásí tàbí ní sòro ká máa pè ọlọ́run ọlọ́run ni ìyá kan àbúdú ọlọ́run ọba ní ẹ máa sọ tẹ́ ẹ bá ti ń kírun yìí pé wọ́n ọlọ́run nìkan láà máa sin o àwa mùsùlùmí ní bá wí báyìí o ṣe mọ̀ pé ní táwọn wí mọ́sálásì nìyẹn iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run nìkan láà máa sìn wa iyyaka nasta'in tàbá sì níṣòro ọ̀dọ̀ ọ̀rẹ́ náà lásán wa gbogbo àwọn tí wọ́n ń sin nǹkan míì igi ni irin ni ẹ̀rí pé tí wọ́n ń sin yẹn níjẹ́ ibẹ̀ náà wọ́n lọ làláàfin ni àwọn tí wọ́n ń sin ẹ̀dá tí wọ́n ń sin yẹn náà ni wọ́n máa lọ lè wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kó fáwọn lọ́mọ kó fáwọn lálàáfíà kó fáwọn ládìsìkí ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí ẹ̀yin ti tèmi ọlọ́mọsá fọwọ́ náà sínú wọn ọlọ́run ní ìyá kan àgbòdù ẹ máa pé èmi nìkan lẹ́ẹ̀ máa sìn lẹ́yìn náà wá ìyá kan sàáyìn tẹ́ bá sì ní ṣòro ọ̀dọ̀ mi nìkan lẹ́ẹ̀ máa wá àbáyọ wá ẹ máa ṣàdúrà ẹ máa pè mí ọlọ́run sì ní bẹ́ẹ̀ bá sì ń pè mí máa dà yín lò ẹ má lọ́dọ̀ ojì ẹ má lọ́dọ̀ omi ẹ má lọ́dọ̀ iná ẹ má lọ́dọ̀ ọrin ẹ má gbé ìpèsè sí eréta mẹ́ta tọ́ra àwọn kan lè gbé fún ẹ má gbé ìpèsè sí di igi torí níta gbé jáde yẹn ẹ fẹ́ kí igi yóò ṣe kankan fún yín ló jẹ́ gbé nǹkan yín jáde ọlọ́run bá ní ìyá kaná àbúdú wọ ìyá kaná stein èmi tẹ́ fẹ́ẹ́ kalẹ̀ fún mọ́sálásí náà ní ká ẹ bẹ́ẹ̀ bá ti pè mí dá yín lóhùn gbówó lẹ̀ bá wá yín fún yín bí sọba ní ìfò yín bí ìlú ẹfẹ́kótó ẹ̀ṣá ti tèmi gbogbo táwọn fẹ́ ń bẹ lọ́wọ́ ọlọ́run kọ̀ wá sẹ́ni tó lè ṣe ń táwọn fẹ́ lẹ́yìn ọlọ́run sọ́ni gbogbo ìgbìyànjú tó bá ṣe pátá yóò máa wá máa tẹ̀lé àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ tó bá ṣe déédéé àkọọ́lẹ̀ ìlọ́wọ́ máa pé ìgbìyànjú yẹn dáa àmọ́ tí ò bá ṣe déédéé àkọọ́lẹ̀ láàyè ò ní rí nǹkan náà ajẹ́pẹ̀tọ́ lọ́n ní máa ṣe kí ni òun ní máa ṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kò ní lọ́lọ́run wà lára ọ̀n fẹ́ gangan ọlọ́run kàn ní kún kọ́ mọ rí bẹ́ẹ̀ yóò sì náà rí bẹ́ẹ̀ ṣe tọ́ bá wá ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo ogi tó wà lé ayé àti gé araba àti gé ẹmí àti gé ọ̀sẹ̀ wọn ò lè ṣe é mo fi ní nírọ̀lẹ́ yìí a máa rọ̀ wá a máa bẹ̀ wá a sì máa fàdúrà sí torí ẹni tọ́lọ̀ bá fi mọ̀nà ní ọmọ náà o anábì ṣe wá sí ti yìí maka nígbà padà yá wọ́n lé o ọdún mẹ́wàá ló fi ṣàlàyé sí sọ yìí wọn ò kírun ọgbà lọ́dún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá ni wọ́n wá wọ́n Madina kí lọ́gbà ọ̀rọ̀ ń tà ń ọ̀rọ̀ ẹ má bọ̀gi ẹ má bọ̀rin ẹ má bọ èso wọ́n láti kápá ilé kápá ilé aj'ala al-alihata ilahan wahida ọfẹ́ sọ gbogbo ọlọ́run ọba tí gbogbo agbàgbọ́ tọ́pọ̀ rẹpẹtẹ ọwọ́ fẹ́ káńsù gbogbo ẹ̀ ilahan wahida ọwọ́ fẹ́ dáadé wa kó ẹ̀mí kan tí ń jọ́lọ̀ tó wà lókè àníbà inna hadha la shay'un èyí tó gbé dé yìí àà ah, èèmọ̀ ńlá ni ó ó yàrá lẹ́nu ló ṣe jẹ́ pé kò sígbà tí ẹ máa sọ̀rọ̀ la ilaha illallah tí ilẹ̀ ò ní rọ́ nítorí ó ti láwọn kankan tá a ti gbàgbọ́ ó ti láwọn kankan tẹ́nìkọ̀ọ̀kan wa tí tá a ti ń ṣe láti gba táwọn bàbá bàbá bàbá wa ti wà tá a sì ti gbà pé òun náà lójú ọ̀nà tẹ́nìkan wa ní kò sì kìí sojú ọ̀nà mọ́ àfitọ́lọ̀ bọ́sẹ̀ mọ́lẹ̀ sí ẹ̀ lọ́kàn mo wá bẹ̀ lọ́wọ́ nírọ̀lẹ́ yìí àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tí ń gbọ́ kọ́lọ̀ ń tàn mọ́lẹ̀ sọ́kàn wa ìdí ń sọ kọ́lọ̀ mọ́sàdì ó yé wa lílo rẹ̀ kọ́lọ̀ wájú ọ̀rọ̀rùn ẹ̀yọ́ máa yá wa nílùú odò ọdẹ awábí awábẹ̀yìn awábí awárọ̀yìn awábí awátàkíyèsí ni awábí awá àdúrà fún yín àti fúnra wa náà ibi kọ́lọ́wọ́n bá aláà kó sànù wa ìsìláàmù tọ́lọ́wọ́n bá aláà ní káṣe yẹn kọ́lọ́n di àríṣe táàfìlẹ̀ ló bọ́lọ̀ ọlọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala ó ní gbogbo yín bẹ́ẹ̀ bá ti wá wálé ayé ẹ padà kú ọ wá ní inna Allah astafa lakum ad-din ẹ̀sẹ̀ ìsìláàmù tẹ́ dì mú tẹ́ ń ṣe gbogbo yín ọ̀dọ́ nílùú ọ̀dọ̀ ẹ̀yin bàbá bàbá ìsìláàmù tí bàbá ọlọ́run ní èmi ni mo sà yín lẹ́sà o fún ìsìláàmù mo sà ìsìláàmù náà lẹ́sà fún yín ọwọ́ ni fàdà tẹ̀mú tó nà ilà àtún mùsùlùmọ́n àmọ́ ìgbọ́dọ̀ kú o àfikẹ́ kú ní mùsùlùmí nígbà mo ti sà ìsìláàmù fún yín lẹ́sà tí mo sẹ̀ yín náà láàrin àwọn èèyàn tẹ́ wá ń jẹ́ muslim ọlọ́run bá ní èyí tó kù ni pé kẹ́ máa wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe kú ní mùsùlùmí eléyìí ọlọ́run sọ eléyìí nínú sọ́rọ́tù Al-Baqara àyà one thirty two ìwọ́n tó bá kàwé ìwọ́n náà lọ lè kà bẹ̀. gbogbo aláàpàdà gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìyànda ọlọ́run àwọn tó bá ti ní fóònù lọ́wọ́ tí íńtánẹ́ẹ̀tì sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tí ń sọ yìí gbogbo ayé ní ọgbọ̀ ọgbọ̀ ní gbogbo ayé tó ti jẹ́ pé kò sẹ́nìkan tó pé àyà tí wọ́n sọ lẹ́ẹ̀kan ìmí ọ̀nà tí mà ó tó padà tó wò pẹ̀lú ìyànda tọ́lọ́wọ́n ọba wa ibi lọ́wọ́ ti sọ pé àgbọ̀dọ̀ kú àfi ká kú ní mùsùlùmí nínú súra o Suratul Baqara àyà àyà one thirty two ọlọ́ni ọ̀gbọ̀dọ̀ kú lérí ìṣẹ̀ṣe ọ̀gbọ̀dọ̀ kú lérí ẹbọ ọ̀gbọ̀dọ̀ kú lérí òsàdílé òsàjọbọ àbádàbọ àjọbọ lèyí tá a máa ń pé bọ láàrin ìlú tí wọ́n ní ọyá ọyá òjọba ìlà bọ̀ nǹkan báyọ̀ àdábọ̀ lèyí tí kálukú kó sínú yàrá rẹ̀ tá ń bọ tá a gbà pé olùsowó ó lè sọ wa tàbá sì jáde àtún padà wálé àwọn amú nǹkan ọ̀hún àdábọ̀nù ẹni tí sọ̀yàn lọ́lọ́hún ta ló sọ nínú okùn ìyá rẹ̀ kí ló so mọ́dì ìyá rẹ̀ kó tó lò sùpẹ́ sàn bẹ̀ tí nǹkan kan ṣe wá sí ọ ọwá jáde ọdá fún ọ tún wá padà wálé ọwá mú nǹkan ọ̀hún sápò ta ló sọ láti ilé dáfọ́n látàfán wálé ta ló sọ ah, ọlọ́wọ́n bá yẹn lè sọ lílọrin ó lè sọ ọdá amẹ́ríkà ó lè sọ lọ sí gbẹ̀yìn ayé ìwọ sáti wí nǹkan kan kó tó jáde lé pé bísímìlá tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah ẹjá ìwé jama bísímìlá tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah anábì ní tẹ́bá fi lé wí nígbà tẹ́ jáde gbàrà nínú ilé anábì ní aburú ní ṣe tẹ́sí lọ tẹ́sí bọ̀ ebi ti wí kí dógún lẹ́sìn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú ní ṣe mí kò ní sẹ́yìn náà èyí tí wọ́n fi rọ́pò èyí tá a máa ń padà wá mú ní inú lẹ́nu àwọn kèfèrí ni wọ́n máa ń lo ìyẹn ní àdúrà làwọn máa ń ṣe kíní ni làwọn máa ń ṣe nítorí kí làbá yìí jàmbá àwa mùsùlùmí là ń bá wí lọ́wọ́lọ́wọ́ báyìí ò ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá mọ́sálásí àwọn náà ń gbó lé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá gbà síláàmù ni àmọ́ wàtá àti wà ní mọ́sálásí ọ̀rọ̀ tiwa ló léwu jù àwa ti gbà pàṣẹ síláàmù a máa àyọra kúrò níbi tọ̀hún ọlọ́run ní inna dínà inda láì islam ọlọ́run lọ́kàn náà ní islam tòun tòun yẹ kìí ṣe ti ọlọ́run mo fi ní rọ̀ wá a sì máa ṣe kí ni a sì máa bẹ̀ wá lórúkọ ọlọ́run kọ́lọ́mọ́sà kan wá fún dáadáa ẹ̀rọ màá yá ìjọba ń torí àlè islam ó wọlé ìsì islam lillahi bi tawhid òun náà ní ká ju wọ́dù sọ́lẹ̀ fún ọlọ́run ọba Allah ipò ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó ìwọ nìkan ni ó láàfin máa ń sọ fún Allahu akbar Allahu akbar ẹ mọ̀ gbàtà àwọn Allahu akbar lójúmọ́ ìwọ nìkan ni ó ìwọ nìkan náà ni ọlọ́run ìwọ nìkan náà ló ń darí gbogbo nǹkan ìwọ nìkan náà la gbàgbọ́ wọ̀lẹ̀ ń kìyàdù lọ́wọ́ bìtọ́ a máa wá máa tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ ṣe báyìí ọmọ ṣe má ṣe báyìí ò ní ṣe ìtí wọ́n pèpè yẹn sí Islam ni wọ̀lbàrá àtú mìnà ṣíríkì wa áàlìhì àwọn abọ́pábọ́sẹ̀ kò níbi ẹbọ tí wọ́n bá ń bọ nílùú wa áàlìhì àwọn tí wọ́n láwọn ò ní fẹ́ bọ́lẹ̀ àní bá wọn sọ̀rẹ́ ayò àní bá wọn ṣe ọ̀rẹ́ kíni tọ́ba ti níwò lè fi ìṣẹ̀ṣe lẹ̀ igi ẹ̀mí lọ́mọ sìn ọmọ pa igi onígi tó tóbi jù yẹn igi àràbà igi òsè ilé ọmọ apasọ funfun ọmọ ọrọ lásọ funfun bó ṣe ṣe ọrọ lásọ funfun yẹn ẹ̀mí ìrọsọ pé yóò ṣe nǹkan kan fún ọ ló jẹ́ kọ́ lọ́bẹ̀ sórí nítorí pé yóò ṣe yẹn kò lè ṣe aláàlú ló ṣe kíni aláàlú lè ṣe é. nítorí pé igi yẹn wọ́n dá ni wọ́n dáwọ̀ náà ni níta dá ni wọ́n ń pè ní creation creation gbọ́dọ̀ máa lọ́dọ̀ creation kọ́ ọmọ lọ lè wá àbáyọ èmi àti igi ọlọ́run ló dá wa méjèèjì ọ̀dọ̀ ọlọ́run ọba láṣẹ kí ni ilé àdarí sí ọlọ́run ọba aláàlú ní kí igi ó jáde láti inú ilẹ̀ ọlọ́run ọba aláàlú ló ní kí igi ó jáde nítorí àǹfààní wa ká máa fi ṣe bẹ́ẹ̀dì ká máa fi ṣe chair igi yìí ká máa fi kan tébù Kama máa fi ṣe kí ni jàmbá ẹ̀yẹ́ ká máa fi kan áńgà ká máa fi kalé ìtọ́lọ̀ dà fún nìyẹn ọlọ́run dà fún ká máa ṣe kí ni ká máa sìn àbí ká máa lọ ìdí ẹ̀ láti máa lọ lè béèrè ìrànlọ́wọ́ kan bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sin wa a máa bẹ̀ wá a sì máa rọ̀ wá a sì máa ṣàdúrà kọ́lọ̀ndì ń tàn sọ yìí kọ́lọ̀ndì ó ṣe kí ni kọ́lọ̀ndì ó yé wa ẹlòmílẹ̀ mọ́gbọ̀ọ́rí ìfẹ́ àfáà èwo ló bá ń sọ yìí iṣẹ́ ìlú nìdálù bẹ́ẹ̀ ni gbogbo ìlú kọ̀ọ̀kan ni wọ́n ti níṣe wọ́n sì ní tí wọ́n máa ń ṣe ń bẹ̀ àmọ́ tá a bá ti gbà síláàmù gbogbo nǹkan ká máa ṣe níjà lè yíṣẹ́ síláàmù lìlá ìgbà àfàfọ́ lọ́wọ́ ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìpè ọlọ́run ní ká má bọ̀ nǹkan kan ìmì òníbàyín bọ́ máa wò nígbà náà ló di mùsùlùmí àmọ́ ẹ̀sìn òní ká ṣe orò òdílé ìrọ̀lọ́npa ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ìyí ti sọ ibi tí ẹ̀sìn ti sọ ti má ti ṣe tán ibi tí ẹ̀sìn ti sọ pé wọ́n ṣe orò òdílé wọ́n mọ̀ wọ́n ṣe kí là ń pè ní ìbọ̀rìṣà ìwàjá àlùṣẹ̀rí ìkìlẹ̀ láì sí àfọ̀hálì wa ibadatihi méjì pẹ̀lú náà ní mọ́jọ dààmú mọ́lágójìnà gbogbo tó lọ́wọ́ bá aláàmá ń ṣe kọ́ gbà pé nǹkan kan lè ṣe nínú àwọn ẹ̀dá ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ abọ̀dìṣà ní ọlọ́dọ̀ ọlọ́run èsè muslim ọlọ́run ni máa ń dárò jò tó bá ní àwọn nǹkan bẹ tí wọ́n lè rọ̀jò ìrọ̀lọ́npa ó ti gbàtẹ́ nìkan tó dàbí ọlọ́run ọlọ́run bá aláà kò ní máa ń pa wá àwọn ṣe ọlọ́run yẹn o tó bá tún gbà pé ẹnìkan lè pa ọ́ kọ́dà bá sì kú ọlọ́run tí tó gba ikú ọlọ́run kele ah eléyìí ikú ọlọ́run kọ́ ikú táwa ni ọlọ́run tún máa máa fún àkọ́bàrà ọlọ́run lémi tí mo dá yín náà nípa yín àlìmọ̀mẹ́tù owó kan ti ń jẹ́ yẹn èmi nìyí pààyàn kò sí tó lè jẹ nítorí bẹ́ẹ̀ nítorí bá ti ṣiṣẹ́ láti pa kò sí nǹkan kan tẹ́ ẹ̀ sà sí kò sí nǹkan kan tẹ́ ẹ̀ ràn sí kò sí nǹkan tẹ́ ẹ̀ fi pa kò ní kú bọ́lá wá sí lẹ́yìn ó kú kí gbogbo ayé kẹ́kọ́ gbogbo dókítà ayé sí lọ́dọ̀ ká máa fún ní gbogbo oògùn tí gbogbo àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dúró tì gbogbo àwọn àjẹ́ gbogbo ó náà lọ́lọ́run tásìkò bá ti tó lọ́dọ̀ rẹ̀ ó ti tó nìyẹn àwọn kan tá a gbàgbọ́ ní ẹ̀ tá a fi yọra kúrò nínú ìbọ̀rìṣà ọba tó wọlé mọ̀dàbírò ọba yìí ní ń darí gbogbo àlámàrí rẹ̀ kádàrá rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà bọ́lọ̀ ń ṣe lọ́mọ lọ́mọ yìí bọ́ bá tó fẹ́ jù báyìí lọ ọlọ́run ọba aláàní ó pàṣẹ kó jù báyìí lọ sórí bó ṣe wà yìí àwọn nǹkan tí wọ́n dá ọ dúró àwọn nǹkan tí wọ́n jẹ́ kó wà bó ṣe wà yìí kádàrá ní ṣẹlẹ̀ gbogbo tí ọmọ ṣẹlẹ̀ sí ọ yóò máa níbàámu pẹ̀lú kádàrá ọlọ́run ti kọ́ ó wà ní láwùlẹ̀ mahfuz láwùlì mahfuz wọ́n ti kọ gbogbo ẹ̀ síbẹ̀ pé bàbá yìí bàbá yìí òun náà jẹ́ aláǹgọ́wá nílùú odò ọdẹ ní ìyá 2020 ó ti wà náà kọ́lẹ̀ bàbá yìí náà jẹ́ ìmáàmù lásìkò ó ti wà náà kọ́lẹ̀ ẹ̀yọ́ màá yá mi àwọn ṣe ọlọ́wọ́n bá ara rẹ̀ náà ni pé ọlọ́wọ́n bá Allah subhanahu nítorí mú nítorí ọ̀wẹ̀ kó ọlọ́run ló bùn ọ́ àwọn tó mú jù ọ lọ tí wọ́n wẹ̀ jù ọ lọ tí wọ́n lájú ọ lọ wọn ní kankan bàbá tó fún ọ lá tó fún ọ mu tó sì fún ọ jẹ yìí náà ibo ní ń gbé inú ahéré inú gbó tó jẹ́ pé agbára ká bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní síbi dọ́wà yẹn níbo ni ó wà jama yóò wà lábújá àbíkọ́ ní Washington tó fúfú ló sì forí tó kò tí ọmọ gbádùn ayé yóò máa sọ fún ọ pé kọ bá òun fi owó ránṣẹ́ ẹbẹ́ ìlẹ́fẹ́ sógun owó ẹbùn inú yìí tó wà nílé ó lọ sí ní ẹni tí fún yàn náà ni ta ni ìjàmbá ẹ̀sẹ̀ má gbà pé nìkan kan olóṣọ́ọ́dà bó ṣe dàyé ọlọ́run bá aláà òun náà ló fún ọ láti ṣèkí náà gbogbo àwọn ṣe ọlọ́run agbàpọ̀lọ̀ nìkan ní dáṣe tí wọ́n ń pè ní tawhid nìyẹn káwá àgbà pé nǹkan míì ló ṣe fún wa ni wọ́n ń pè lẹ́bọ̀ Islam ẹ̀rì pé òpó márùn ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní al-islam ala khams anabi ní islam tẹ́ ń ṣe wọn mọ́ lé nìkan márùn nìkan márùn gbogbo àná láti mọ́ kí ni anabi sallá kọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah ẹgbà pé ọ̀kan ni ọlọ́run ọba allah òun nìkan náà lágbọ́dọ̀ máa sìn anabi muhammad ojíṣẹ́ sallallahu alaihi wa sallam eléyìí ni àkọ́kọ́ nínú àwọn erigun ẹ̀sìn islam tó bá ti wó mọ́ lọ́wọ́ <laughs> la ilaha illallah rẹ̀ ti wó mọ́ lọ́wọ́ ọmọ ìyá mi ìrún ti wó àwẹ̀ ti wó áìdì ti wó zàká ti wó gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe ti wó kí la ilaha illallah wa kọ́mù bá wò ó ní ló jẹ́ àwọ̀ olú yìí wá ń rọ̀ lẹ́yìn kọ́lọ́mọ́sà sọ mi kọ́ sọ̀rọ̀ yìí náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwa mùsùlùmí ẹjá lọ lè di la ilaha illallah wa ẹjá lọ lè dì mú ká mà túmọ̀ rẹ̀ ká sì máa ṣiṣẹ́ tọ̀ la ilaha yìí òun náà ni ọlọ́run ọba aláàtórí ẹ̀dá gbogbo ayé ṣẹ́rí gbogbo ohun tọ́lọ́ ń dápátá ọmọ mi ń ṣe ìlà ìsọ́bù bihamdi rọ̀bì walakin láti kọ̀ fún ẹ̀sìn bí ahùn ọlọ́run ọba ní gbogbo nǹkan tí mo dá ní sàfọ̀mọ́ fún mi ọlọ́run ní àmọ́ ẹ̀yin ò lè gbọ́ ẹ̀ lè gbọ́hùn ẹ̀ lè gbọ́ ẹ̀ lè gbọ́hùn yẹn ẹ̀yin ò lè gbọ́ àmì mi ń gbọ́ ṣẹ́wárí nǹkan tí ń sin ọlọ́run àwọn ò máa sìn ín ọlọ́run ọba aláàlọ́ yẹ ká máa ṣe kí ni ká máa jọjọ sìn torí pé ẹ̀dá làwa méjèèjì ọlọ́run tó sì dá wa méjèèjì yẹ ká jọ máa sìn tẹ́yìn bá ti gbé eléyìí yé èèyàn mọ̀ pé ah gbogbo nǹkan tí wọ́n bá ń sìn pátá èèyàn gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ èèyàn lẹ́tọ̀ọ́ kọ́ bá wọn kópa ń bẹ̀ mọ́tà àbádà àṣírík wọ́n ní ìbọ̀rìṣà yìí gan nígbà wo ló dé ọlọ́run dá ànábì ádámà látàsìkò ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́wàá ńlọ́wà láàrin àwọn méjèèjì ọgọ́rùn-ún ọdún mẹ́wàá one thousand years ni àbí lọ́wà láàrin ànábì ádámà àti ànábì kíní ànábì náà wọ́n ní kò sẹ́nì kankan tí ń bọ̀rìṣà ní gbogbo àsìkò yẹn ẹgbẹ̀rún ọdún yẹn ẹnìkan ò ní kankan tí wọ́n ń bọ̀ láyé lẹ́yìn kí wọ́n jí kí wọ́n sì máa ṣe la ilaha illallah nígbà wá dé nígbà wá yá tí àwọn àjọ kan dé ọwọ́ àṣàṣokò tí ọlọ́run ti ní ká ànábì nóòwò náà kọ́ wà láyé ànábì nóòwò ọ wà láàrin ìjọ rẹ̀ alayhi salatu wa salam afa abdullahi abbas ó ní nílùú ànábì nóòwò àwọn ẹni ọlọ́run ọba márùn kan wọ́n wà ń bẹ̀ wọ́n máa ń sin lọ wọ́n pè kan ní wádùn bàbá wádùn wọ́n pè kan ní sùwáhùn wọ́n pè kan ní yagoto wọ́n pè kan ní yaoko wọ́n pè kan ní nasiru ṣẹlẹ̀ àwọn okọ̀ tí mo dá yìí okọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n sin ọlọ́run nígbà wá di pé àwọn ẹni rẹ̀ yìí kú àṣetáni wa lò bá àwọn aráàlú wípé kí ló dé tí ẹ wá àwọn òkú tarabatarabata kọ̀ọ̀kan kẹ́ sí ààyè àwọn ẹni rẹ̀ yìí ibi wọ́n ti máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nípa la ilaha illallah kẹ́ gbé òkúta yìí síbẹ̀ kẹ́ sàmì wọn kẹ́ ẹ má bàa gbàgbé wọn kẹ́ ẹ má bàa gbàgbé wọn tẹ́ ẹ bá ti ń kọjá láàrin ìlú tẹ́ ẹ rí òkúta bàbá wádùú ẹ tẹ̀lé amẹ́sìn òkúta bàbá yahoo òkúta bàbá wa sùnwáhùn òkúta bàbá wa yahoo sùnwáhùn yẹgúrúfù násìrò wọn ò àwọn òkúta yìí náà o wọ́n fi ń sàmì pé ah àyè tí bàbá yàgúsù máa ń ah ẹ̀dí mi náà múra kí n dẹlẹ́sìn bí rẹ̀ wọ́n bá tẹ̀lé amẹ́sìn àṣetáni sì mọ ibi tí ń lọ nígbà àwọn bàbá yẹn táwọn kú àwọn ọmọ ọmọ tí wọn àwọn wálé ayé àwọn ọmọ tán wọn ọmọ tó fà á tí wọn fi gbé òkúta sí àyà àwọn bàbá yẹn àwọn àlìjànú wọn wà lọ lè bá gbogbo wọn yí pé à ìlú yóò lè tu bá kó lè tu sẹ́ẹ̀ sẹ́ni gbogbo àwọn òkúta tó wà láàrin ìlú yẹn àwọn ọlọ́run ọba táwọn bàbá bàbá yín ń sin nìyẹn bẹ́ẹ̀ ni bá ti ń sìn kò ní sàbí gúnmà kò ní síkò ọ̀wọ̀wọ̀ ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí wọ́n ah nígbà lọ́bẹ̀ nígbà wọ́n débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí jòkó ń bẹ̀ eléyà máa ní wájú sànú mi ó e, eléyà ní sọ̀wọ́ àwọn sànú mi yẹ̀gúsù gbà mí yẹ̀wókù gbà mí nẹ́sùrù gbà mí òkúta yẹn gangan ni wọ́n wá ń pè orúkọ àwọn bàbá yẹn ni wọ́n wá ń dá ẹ̀yọ́ màá yá nínú ẹ̀sìn wa wọ́n ní bí ìbọ̀rìṣà ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé nìyẹn ọ̀rọ̀ tí mo sọ yìí ànábì lọ sọ fún abdullahi ibn abbas sallallahu alayhi wa sallam kí lẹ́sìn àbáláyé ní sinjama kí lẹ́sìn àbáláyé sẹ́mi pé ìtàn tá a sọ yìí ń sìn ó jẹ́ àmà pé ìsìláàmù ní ẹ̀sìn àbáláyé èyí tó wọlé wá òun náà ní ẹ̀sìn ẹbọ láti wá máa pè ọlọ́run ká tó máa pè kúta ká máa bẹ ọlọ́run ká tó máa bẹ òkúta ká máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ká tó máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ òkúta ọlọ́run bá ni subhanahu wa ta'ala wá ní ìwọ núù ọ̀yá dìde lẹ̀ ló ṣe fún ànábì núù àkókò jíṣẹ́ sáwọn ìjọ rẹ̀ ọlọ́run ní ọlọ́run bá ní ìwọ dìde min kọ́bùlẹ̀ ayé àti àwọn àjábùn alim kí ìyà tí ma wọnú egun wọnú ẹran tí ma ta ní ilá kó tó dé o ipe tí wọ́n kú níbi òkúta wádù sọwá ò yẹgúsù ya ó kùnẹ́ àwọn tẹ̀wọ́n wá ní àwọn oníkó mẹ́ àwọn oníkó mẹ́ mọ̀dádàrún na alẹ́ àtẹkùn mọ̀dádàrún na wádán wọlá yẹgúsà wọlá yẹgúnkọ́

falitakalma omi méjèèjì pàdé alẹ́ amúrí kọ̀dẹ̀kọ̀dẹ̀ ọlọ́run ní bá ṣe kádàrá ayé tí wọ́n ní omi bá gbé wọn lọ àwọn díẹ̀ náà ni tí wọ́n gbà fà nábì nù tó ṣe jẹ́ pé bèsè ń sọ yìí èèyàn díẹ̀ ní ọgbọ́n tí ń sọ lónìí o ìtọ́kàn sọ ni pé kọ́lọ̀ ń kàwọ́ náà kún wọn kìí ṣe pé bá a ṣe jòkó lẹ́yìn gbogbo akágbọ́ nítorí kìí rọrùn bẹ́ẹ̀ kọ́lẹ̀ lómi ẹ̀gbọ́n bí ẹ má ṣe wọnú yàrá yóò tún ní ìtàǹfà yẹn ń sọ òṣèré dáadáa òṣèré orílẹ̀ òbí lóore Ànábì wa Nuhu alayhi salatu wa salam wọ́n ní èèyàn tó gbà fún ojú bí ogún mẹ́rin lọ bí 80 ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi àwọn èèyàn ni wọ́n là sẹ́láwọn yòókù tí wọ́n ń sin òsà kí ni wọ́n ṣe wọ́n tẹ̀lé sínú omi wọ́n bomi lọ omi èyí wá ṣe ìyà ńlá fún wọn ìyà kékeré nìyẹn tábà wá gbé wọn dédé àlìkè àmọ́ wọn wá wọ náà tí wọ́n ní jáde máa ọlọ́run ní sọ ọlọ́mọ náà o àtúndí tí wọn náà bá ń bọ nǹkan mi yàtọ̀ sọ́lọ́run kò ní ìdíkà sọ fún ọpọ wọ̀ náà ó yẹ kí wọn náà mọ̀ pé ẹ̀kọ́ wọ̀ náà nítorí pé tó ń sin ẹ̀kọ́ dá o sóhun lọ dá o wọn náà mọ̀ náà wọn náà má dájọ́ ara rẹ èmi kí àwọn ọlẹ́tì ni wọn náà mọ̀ pé àwọn ah, bàbá kú ẹ̀kọ́ wà jẹ́nà nítorí pé ọlọ́run bá eh, àlá tani wà fẹ́ síbẹ̀ iná lẹ́dínà àmọ̀nà wà mílò sọ́ọ̀lẹ̀ hati káàní tẹ̀lé àwọn jẹ̀nà tó lè fi dáwọ́sì nùsùlá ọlọ́run láwọn tó bá ní mánì tí wọ́n gbà mí gbọ́ tó ń sì wà rí láyé àwọn ni wọ́n lálẹ́ jẹ́nà wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ àwọn ẹlẹ́bọn kọ́ iná lẹ́dínà kafaru min alil kitabi wal mushrikina fi nari jahannam khalidina fiha ọlọ́run ní gbogbo àwọn tó bá jẹ́ kèfèrí tó wọ́n ti islam àbáwọn tí wọ́n ti islam tó wọ́n ṣẹbọ ọmọ ọlọ́run bá ní náàrù jahannama iná jahannama lakọ́ kalẹ̀ fáwọn ìbáyà kùrán nìkan fún má gba ẹnìkan kan gbọ́ má gba èmi kan gbọ́ má gba àfáà kan kan gbọ́ má gba bàbá kan kan gbọ́ kòránì ló ṣe kí ni kòránì ló gbàgbọ́ ìdí kòránì bá ti sọ ni confam sọ́ọ̀tì bá yí náà lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ipe gbogbo abọ̀rìṣà já ànámà lọ́lọ́run kọ́ kalẹ̀ fún ọlọ́run níjà wọ́ ọ ká má bàa wọ́ ìlàfi ń bẹ wá ìlàfi ń ṣe kí ni ìlàfi ń rọ wa ìlàfi ń pàkíyèsí wa ìlàfi ń ṣàdúrà fún wa wọ́n lè fẹ́ mi sàtìfíkẹ́tì àlìjánà o àbọ̀kanu kọ̀ọ̀rán tàbí ipe kọ̀mọ̀dín wọn ní àjánà rẹ ó ti sọ wọ́n lè fẹ́ mi o èmi náà ń bẹ́ẹ̀ ni o kọ́lọ́mọ́dé yìí bọ̀dìsà kí tó kù láyé kí wọn náà kọ́lọ́mọ́dé yìí bọ̀dìsà kó tó ṣe kí ni kó tó kù láyé èdè bá wà kú ọmọ ẹnìkan bá pé sáwọn ni wọ́n ní náà sáwọn náà àlìjánà ni ọ̀sẹ̀ nìkan kan tó nínú wa gbogbo ajọ́ ń àmọ́ àmọ́ wo kí ló sọ fún wa yìí ní bá ṣe yọ̀wọ̀ àlìjánà àmọ́ kà fúnra wa èyí tó yìnbá ṣe nǹkan báyìí yóò wọ̀ náà àmà kà á fúnra wa tẹ́rù òsì ní bàwá nítorí pé ẹni tá a bá fẹ́ kó wọ náà fẹ́ràn ẹni ẹni tá a bá fẹ́ kó wà lìjánà ànífẹ́ ẹni ànábì inú wa jíṣẹ́ nine hundred and fifty years ló fi jíṣẹ́ ọgọ́rùn-ún ọdún mélòó mẹ́sàn-án àti mélòó àtàdọ́ta èèyàn eighty péré lọ́wọ́ gbà ànábì náà sọ lọ́dún mẹ́wàá ní maka lẹ́yìn ọdún mẹ́wàá náà ìtọ́gbọ̀lá gbẹ̀yìn náà ni pé afẹ́pa ọlọ́run ní májèmọ́ pa ọ́ gbé la ilaha illallah òkú maka gbé lọ Madina fẹ́ẹ̀rí tẹ́ẹ̀ bá ti gbà nílùú yìí àgbẹ̀kọ́ mi á tún gbé lọ́bọ̀ mi àmọ́ ìtì ń bẹ lọ́ọ̀ ni pé kọ́mọ́ṣẹ́ nìkan kan nu wa lénìí tí ó gbọ́n tí ń sọ yìí àfi kí ọwọ́ inú ẹ̀mí ẹ̀ kó sì gbà pé òdodo ní sọ kọ́lọ́hún sì fi ọ̀rọ̀ kọ́lọ́hún jẹ́ ọ̀rọ̀ fún láti tẹ̀lé àṣetáni èyàn bí èṣù èsù bí èyàn tí ó tún máa fẹ́ pé ó àṣetá àbá yẹn ṣe ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ọlọ́run níjọ ọlágbára ọlọ́run ọba wa láti ní àmà bẹ̀ wá a sì máa ṣe kíni àmà ọ̀rọ̀ wá á sì máa pàkíyèsí àmà kọ́lọ̀ ní oyè wa nígbà ọ̀rọ̀ rí báyìí ẹ̀rọ màá yá mi ọlọ́run gbé àwọn ànábì gbogbo yín o ẹ̀ máa o àwọn ìjọ onúwù ti dá nǹkan lẹ́ o èmi nìkan ni wọ́n ń kì ní wọ́n ń pè tẹ́lẹ̀ o torí bí òkúta yẹn bí wọ́n ṣe ń bọ́ àwọn míì náà àwọn náà ti bẹ̀rẹ̀ àwọn náà tuntun ń bọ́ ní ìlú míì àwọn náà tuntun ń bọ́ ìlú míì ìlú tí wọ́n parẹ́ àwọn àmọ́ àwọn èèyàn ò sinmi láti máa wá nǹkan míì tí wọ́n máa bọ àwọn míì àwọn wá ní òkúta káwọn bọ̀ ń dà wọn ẹjẹ́ àwọn mú iná iná kò sí ní tí wọ́n bà tí ò ní jó iná lọ́lọ́run tàwọn làwọn bá múná. àwọn lẹ́yìn múrin wípé irin kò sí ní táàbì lòdì òní fọ́ làwọn bá múrin àwọn lẹ́yìn mú omi wọ́n ní kò sẹ́ni tí ń bómi sọ̀tá omi lọ́gbàdà jọ lọ́hùn làwọn bá mómi <laughs> wọn ò béèrè ẹni tó ní gómìnà ọmọ ọlọ́run àdúpẹ́ o ọlọ́mọdé apàdà sẹ́yìn mọ́ ọlọ́run wọlé kọ́dí bá a ti náà fi ọlọ́run bá ní kò wá sí ìjọ mi tá a dà lẹ́yìn nù àní ibùdó lọ́ha àti ká gbé wípé kọ́ máa sọ fún wọn wípé Allah nìkan ni ẹ máa sìn wájú tẹ́ni bútọ̀gùt ẹ jìnà sí ṣètọ́n ẹ jìnà sí ṣètọ́n ẹ má sìn tọ̀gùt tọ̀gùt ìbílísì ni mo fi ní gbogbo táwọn èèyàn sìn pátá èṣù gangan lọ́wọ́ lábẹ́rẹ̀ tí wọ́n ń sìn èṣù ọkàn gbé nǹkan kan lé wọn lọ́wọ́ ká máa ṣe kí ni kí wọ́n sọ ọ́dọ̀ lọ́hùn èṣù gangan ló tì wọ́n lọ́bẹ̀ òun gangan ni wọ́n ń bọ lábẹ́ nǹkan òun àmọ́ wọn ò ẹ̀hìn èso wà fún ọ ní nǹkan kankan tí wọ́n máa bọ yóò wá gba ọpọlọ kúrò lérí wọn tí wọ́n fi ronú pé nǹkan yìí kò yẹ ká máa bọ. ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ suratul Nahl àyà thirty six ipe òun ọ̀fà àwọn ìjọ kan kalẹ̀ àbí kóun gbá àwọn òjíṣẹ́ dìde ká máa pariwo la ilaha illallah la ilaha kò sí tọ́yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àti Allah nìkan alódodo lóòótọ́ Allah nìkan náà lọ́yẹ kásẹ̀ torí gbogbo nǹkan ò sí tẹ́lẹ̀ Allah nìkan ní bẹ̀ nígbà tí gbogbo wa ń bẹ pẹ̀lú gbogbo ọlọ́run ní ìlàáfí ń bẹ àti ọlọ́run ló já máa bẹ gbogbo àwa ní padà sí má yóò wá sẹ́kùn Allah ọba tí ó sẹ́kùn yẹn tí gbogbo nǹkan bá tán òun náà nìkan máa sùn ọmọ ya ibi àràbà yóò padà wọ́wé igi ose lẹ́pẹ̀lẹ̀ ṣubú omi ọ̀padà gbẹ irin irin bó ṣe kọ́pẹ́ tó tẹ́bá fi ka kan ọ̀padà jẹ́ra iná yọ padà kú ká máa dáadáa ká dáa nígbà igi tán fi ń dáadáa bá tán kí náà ṣẹlẹ̀ jẹ́nà iná kú àmọ́ ní kú o ẹni tí ò ní kú o lọ́lọ́run ni màbá ń gbọ́n tí ń sọ yé à ń gbọ́ ọlọ́run láwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run bá ní wọ̀nyí já àdáka àdá àǹtò ṣìríkà bí òbí rẹ̀ ló tóbi jù bàbá rẹ̀ ìyá rẹ̀ kò sẹ́ni tó tó wọn nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run láwọn méjèèjì tó bá mú ọlọ́run mọ́lẹ̀ pé àdá àǹtò ṣìríkà bí kọ́ wá ṣe bọ́ wọn náà wọ́n bá sọ wọ́n bá wá ṣe orò òdílé wọ́n bá gbégún wọ́n bá wá ṣẹ̀yọ wọ́n bá wá bọ́ ọ̀ṣun ìwọ náà wọ́n bá wá rúṣọ mọ́ igi àràbà wọ́n bá gbé ìpèsè lóríta mẹ́ta ọlọ́wọ́n bá ní fàlẹ́ àtẹ̀tẹ̀ ahùnmá ọlọ́wọ́n ní mọ́tẹ̀lé wọn ọba tó ti sọ pé tọ́ba tẹ̀lé òbí rẹ̀ ọwọ́ ná ọwọ́ ní tọ́ba ti dọ̀rẹ́ ẹbọ mọ́sẹ̀ kínní ọlọ́wọ́n ní mọ́tẹ̀lé wọn wọ́n sọ ibuhuma fi dunya ma'rufa àmọ́ ṣe dáadáa sí wọn nílé ayé fún wọn lóúnjẹ fún wọn lóògùn fún wọn láṣọ kọ́ ọ máa wẹ̀ wọ́n tí wọ́n bá lè wẹ̀ ká máa ránṣẹ́ sọ́ọ̀tù fifteen ọlọ́run ti ń sọ wípé òbí rẹ̀ ló tóbi jù tọ́ba ní kọ́ dáadáa ta ní kò ṣe sí ní kò ṣe kí ni kò ṣe ọlọ́ni wa abudu láha ọlọ́run bá ní aláàníkan ní ẹ̀sìn wà láti ṣíríkù bí iṣẹ́ à ẹ má mú ṣe à nǹkan kínkín báyìí kẹwàá fi ṣẹ́jú ọlọ́run ọba kẹwàá rò pé ó lè ṣe ń tọ́lọ́run sí òwú lásán jama tí n bá ti sápò ipe òwú yẹn òun náà jẹ́ ìdáàbòbò kan òun náà dáàbòbò yẹn níbi ewu kan àbóhùn ní ó fún yẹn ní nǹkan kan bó ṣe kéré tóun ó ti dẹbọ

kí ìlú náà kò lè bá àdẹ́fọ̀kàn balẹ̀ ọlọ́run gbé wa ní Qur'an ọlọ́run bá ní wàlẹ̀ qala Ibrahim rabbi ja'al hadha al-balada amina ọlọ́run bá ní Ibrahim sọ pé ìwọ ọlọ́run ọba o mọ́ṣá yìí fi ìlú yìí lọ́kàn balẹ̀ ìlú wo ni jama ìlú Mẹ́kà wàjẹ̀lẹ́bù ni èmi Ibrahim bàbá àgbàgbọ́ ní sọ̀rọ̀ yẹn o ó ní wọ́n ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ yìí lé mi jìnnà wọ́n bà níyà àwọn ọmọ mi nílùú Maka yìí lé wọn anna abudul asuna lé wa sí ká ní ojúbọ bọ ká ní nǹkan kan tá gbé sáàrin ìlú tá a sìn mọ̀jà bọ igi mọ̀jà bọrin mọ̀jà bòkúta mọ̀jà sí nǹkan kan inú àwọn ìran òòṣà ìwọ́lọ̀ nìkan ló já máa sìn wá fìfọ̀kànbalẹ̀ sí ìlú mẹ́kà ọlọ́run bá ní mo ti gbọ́ àdúrà tó mo ti ṣe bẹ́ẹ̀. tàlọ́ lọ mọ́kà tó fẹ́ wálé nu ọjà mọ́ àti lọ́sàn àti lóru ẹ̀mí rẹ̀ balẹ̀ ni. kí lóò níbi Ibrahim tọrọ ọ tọrọ ìtọ́kọ́lọ́ ọba aláà kófì kófì ìlú mọ́kà lọ́kàn balẹ̀ a jẹ́ pé ìlú wa gbogbo ìlú wa kìí ṣe pé ẹbọ láàmà gbé lárugẹ wọ́n ní ẹja ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá rí bí ó ṣe yẹ kó rí bóò ni wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe náà mọ́kà fún ọ yìí bá ànábì Ibrahim ṣe ṣe òun náà ni làwọn náà gbọ́dọ̀ ṣe kíní lágbọ́dọ̀ ṣe pẹ̀lú ànábì Ibrahim yẹn òun ni bàbá àgbàgbọ́ ó sì ṣàdúrà yẹn lóòótọ́ ọlọ́run sì gbàdúrà a sì rí àpẹẹrẹ pọ́lọ́run fìfọ̀ kan balẹ̀ sí maka táwọn náà bá fẹ́ kí ìlú wa fọkàn balẹ̀ gbogbo òṣàtọ́wà láàrin ìlú bàbá láǹgbá ni ó pàṣẹ ibọ̀ ya ẹ̀tú aṣọ lára gi bàbá imam òní dákẹ́ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ní tẹ́ ń bọ nínú ìdílé yín tẹ́ ní tẹ́ ń bọ nínú ilé yín gbogbo yín lásìkò tòmí yìí mo kàn sọ ẹ̀. àwọn wàá fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún wọn bẹ́ẹ̀ àwọn tó fàdúrà ràn gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè ọlọ́run ọlọ́run àwọn òbó lọ́run sọ̀rọ̀ ti wà èṣù làwọn mú lọ́lọ́run àá Ah, ọlọ́run allah ọlọ́run tóbi púpọ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní gbogbo ilé ayé yìí pátá gbogbo ilé ayé pátá bó ṣe pọ̀ tó yìí bó ṣe tóbi tó gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ò tó ìyẹ́ ẹ̀fọn níwájú ọlọ́run ìyẹ́ ẹ̀fọn tọba mú ìyẹ́ ẹ̀fọn lọ́wọ́ sọmọ bó ṣe fọwọ́ ra báyìí ọlọ́run bá ńlá ọyẹ yọkàn kú gbogbo ayé dànù ẹ̀ mọ́ bọ́lọ́ ṣe tóbi tó yìí ìyá ẹ̀fọn ìyá ẹ̀fọn bí yẹn bá mú ìyá ẹ̀fọn lọ́wọ́ ẹ̀mọ̀ bí ó ṣe fọwọ́ wọ́n ní ó tún rọrùn kọ́ lọ́wọ́ bá aláàkọ́ payẹ́rẹ́ ju bá ṣe fọwọ́ lọ ìyá ẹ̀fọn lọ. bọ́ba ti wá gbélé yíyé àwọn ọmọ pé ọlọ́run tóbi ju gílọ ọlọ́run tóbi ju rin lọ ọlọ́run tóbi ju kíni lọ jàmáà dúná lọ látara bẹ́ẹ̀ títóbi ọlọ́run wá jókòó sínú ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà náà làdúrà rẹ̀ ọmọ wá ṣe kíni yọmọ wá gbà ọkàn rẹ̀ wà balẹ̀ sóòtù Ibrahim aya thirty five òní èyí tí ń ṣàlàyé ibi tí ànábì Ibrahim ti ń bẹ ọlọ́run pé òun àti àwọn ọmọdé ọmọ àwọn kọ́mọ́dé àwọn ṣe kíni kọ́mọ́dé àwọn ọmọ bọ̀dìṣà wọ́n wá ṣàdúrà fún odò ẹ̀jẹ̀ kọ́lọ̀ kó fi ìlú náà lọ́kàn balẹ̀ gbogbo dáadáa dáadáa dáadáa tí máa ń wọ̀lú tí kálukú ọmọ pé ah ìgbà yìí máa dáa kọ́lọ̀ mọ́sàdìọ́ wọ̀lú náà gbogbo aburú tí máa ń wọ̀lú tó ní ha àgbákò wọlé léyìí tí kálukú ọmọ wa kókó lù ọlọ́run níjọ́ wọ̀ lúnà bẹ́ẹ̀ náà làwọn tọrọ bẹ́ẹ̀ fún ìlú ẹnìkọ̀ọ̀kan wa náà àmì ta ṣe yẹn tàbá fẹ́ kí ọgbà ká tó aṣọ lára jì torí ẹnu nìkan ká máa fi ṣe àfọwọ́ náà ṣe níta wọn pè ní imáni òun náà ní tó gbàgbọ́ àbí nígbà tó gbàgbọ́ tán ọ̀wá ń sọ jáde lẹ́nu lẹ́yìn náà ọ̀wá ṣiṣẹ́ tọ̀. kìí ṣe pé ọmọ ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹnu nìkan ló fi ṣe òun pé kò sẹ́lómi ta lè sìn lẹ́yìn ọlọ́run nígbà ní ọdún ìṣẹ̀ṣẹ́dé ó ti délẹ̀ ẹjọ́ ń ṣe sọmọ pé tó ń ṣe yẹn ń sìn ìwọ náà mọ́gbọ́n tán lẹ́ni àníwá ò ṣíríkì akbar ìwà ka àwọn ẹbọ yẹn kankan kan nítorí àsìkò wa nítorí bá ṣe ń sọ látàárọ̀ yìí ẹlòmí ò tí ìgbàgbọ́ yé àfi ká ṣàlàyé fún pé ìtí wọ́n ń pèlẹ́ bọ̀ ni ìtí wọ́n ń pèlẹ́ bọ̀ ni ìtí ń pèlẹ́ bọ̀ ni èyí sì máa mú àyàwá lérí ẹ̀ èmi kí wọ́n sọ̀rọ̀ mọ́ta ní sọ̀rọ̀ jẹ́mọ́ aláàní bá wa sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa bọ ẹ̀dá ọlọ́run mo ti mẹ́nu bà yẹn dáadáa ni wọ́n ni wọ́n wọ́n yà kalẹ̀ báyìí wọ́n ní kò sẹ́ni kankan tí ìgbà bẹ́ẹ̀ kọjá wọ́n lóun lọ́gbọ̀dọ̀ jọ́ lọ́hùn. ilé ìjọsìn wọn wọ́n yà àgbàdé wọn ya ojú ara obìnrin ibi làákà ibi ṣètò ń gbé tí gbà nìyẹn bó ṣe gbé tí náà gbé gbà bí igi oṣù. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá Allah ọ fún wa Muhammad sallallahu alaihi wasallam ó ní yá ọlọ́ni rẹ̀ Muhammad sọ fáwọn kèfèrí Mẹ́kà sọ fún wọn wípé ya ayú alkafirun ẹ̀yin kèfèrí láàbùdú máa tààbùdú èmi ò ní sí tẹ́sí o anábì sì sọ fún wọn àwọn sàábà náà sọ fún wọn èmi náà sọ fún àwọn aráàlú tèmi ọyàwó náà sọ bẹ́ẹ̀ láàbùdú máa tààbùdú mùsùlùmí là ń bá wù ọ àbí wọ́n wà mùsùlùmí là wà ń bíyàn gbogbo alájọ́ ń pàdé jimá gbogbo alájọ́ ń pàdé ìdì àìjáwà náà sọ tàà nábì sọ láàbùdú gbogbo tẹ́ ń sin lù yìí èmi yọwọ́ sórí tó bá ti ṣe bẹ́ẹ̀ òun náà lọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad àmọ́ tó o bá rí bẹ́ẹ̀ ṣe tó o bá rí bẹ́ẹ̀ ṣe ọmọ ìyá ọjọ́ òkú ń bọ̀ ó sì lè má pẹ́ mọ́ ọlọ́run ọ̀hún ilé màfá sàárè <laughs> sàárè dáwò yẹn sàárè yẹn kọ̀rọ̀rùn fẹ́ni tí ó gbàgbọ́ ọlọ́run wọ́kọ̀ dọ̀rọ̀ búkà látà àbúdú ìlà ìyá ọlọ́run mo ti ṣe ní dandan fún gbogbo ẹ̀yin tẹ́ wáyé ẹ gbọ́dọ̀ sí nǹkan mi ìlà ìyá lẹ́yìn àlá nìkan sọgbọ́n tọ́lọ́ sọ sọ́tùlù ìsra sọ́tùlù kàfírùn wọn náà ti mọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì àrùkù wọ̀ sùdú lè má rùkù fún kankan mi lẹ́yìn ọlọ́run má fẹ́rí kan rẹ̀ fún kankan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run èrè ká òwò sí júdù àbúdò rọ̀bọ́kún ọlọ́run ni ẹ máa rùkú ẹ máa fẹ́rí kalẹ̀ fún ọlọ́run kẹ́ẹ̀sì sin ọlọ́run ọlọ́run ló ní rùkú ọlọ́run ló ní sujud tọ́ọ̀ bá ti ṣe òtí ń bọ̀ nìṣà kọ́dà ọba máa ní igi tí wọ́n ń bọ̀ ọba máa ní irin tí wọ́n ń sókè ní tó ń bọ̀ bó ṣe ń rùkú fáwọn èèyàn tó ṣe fẹ́rí kalẹ̀ fún wọn yẹn òtí òun sì nǹkan náà ẹlẹ́ẹ̀kẹta àdáhù lórí asunam ká máa pẹ́ran síbi igi ká máa pa díẹ̀ síbi ògún ká máa pẹ́ran ká máa pa màálù fún òsà àjọbọ òsà àdábọ ẹni tá a pa yẹn fẹ́bọ yẹn ẹbọ ni ọlọ́ni kúrò iná sọ̀láti wà lọ́sọ́kí wọ́n máa yáyá wọn máa ti lè láàyè rọ́bìn alẹ́mí láṣẹ̀rí ìkàlà ọlọ́ni rẹ̀ anábì sọ pé ìrun wà lọ́sọ́kí àti ẹran tó máa pa àti sẹ̀mí rẹ̀ àti kú rẹ̀ tọ́lọ̀ nìkan ní ọ̀dẹ̀ ọlọ́run nìkan ló fún níṣẹ̀mí rẹ̀ ọgbà pé ikú rẹ̀ wọ́lọ́n lọ́wọ́ ó sì kú lórí ẹ̀sìn ọlọ́run nusu kí ni ẹran pípa láṣẹ̀rí kalà tọ́ba ti pẹ́ra o ti ń bọ̀ nǹkan yẹn torí pé ẹran tó gbé lọ́bẹ̀ ọgbà pé kíní kan ó ṣẹlẹ̀ ayélujáfẹ́ tó ń bèrè rẹ̀ kan lọ́wọ́ nǹkan yẹn ló ti fún lẹ́ran àbọ̀ òun sáfà burú kan kó bàbà sí ọ ló fi fún lẹ́ran eléyìí náà wọ kéèyàn ọmọ pẹran pẹ adìẹ sídìí ọ̀sẹ̀ bó ṣe dúró yìí èso ló dún fún gbogbo ẹni tó bá fi lè pa ẹran fún nǹkan míì yàtọ̀ sí ẹran táwọn pa léyà ẹran àkómọ ẹni àdáyà mọ́kà àbẹ̀wò fẹ́ jẹ́ oníbísímìlá ọdẹ́rùkọ ọlọ́run yàtọ̀ sáwọn yẹn ó ti dẹ̀lẹ́bọ̀ fasalli lérò bíkà ọlọ́run Allah nìkan ni kírun fún wọ́n ní har lérò bíkà Allah nìkan ni kẹ̀kẹ́ra fún wọ́n gbẹ́nà àbí wọ́n gbẹ́nà òsán gbẹ́nà àbí ògbẹ́nà jama ọmọjà tara wa òsán gbẹ́nà lẹ́yọba wọ́n ju odidi màálù sínú odò ìpè wọ́n fi bọ́ kò lè da fáwọn aráàlú wọ́n fún lẹ́ran ta ló dẹ́ran ta ló dá wọn ta ló dómi ta ló làṣẹ kí nǹkan máa ṣẹlẹ̀ láyé ní tí ò bá ṣe ta ló ní kọ́ máa ṣe ní tó ṣẹlẹ̀ ta ló ní kọ́ máa ṣe ẹja dẹ́tọ̀ ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́run ìtàn sọ ni o ẹlẹ́kẹrin asẹ́hẹ̀rọ kámasọ ogun ogun adigunlọ ogun ẹ̀yin máa yá mi ogun nílẹ̀ yorùbá ẹni tó bá ní kò sóògùn tí jẹ́ tí sì máa múyàn onítọ̀hún á ní kọjá ta koran bóyá kò yé ọlọ́run ti yọ pé oògùn máa múyàn nu koran ọlọ́run lóògùn wà àmọ́ ní àwọn ṣètọ́ọ̀nì ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n ń ṣe é àwọn ni wọ́n máa ń kó àwọn bàbá ológun lógun àwọn tí ṣètọ́ọ̀n bá ti mú lẹ́rú tán ti di kèfèrí ni wọ́n máa ń lọ lẹ́sọ̀ ogun nítorí pé yìí tẹ́ fẹ́ rí lára ogun yẹn ogun yẹn ò lè ṣe é ẹ ti fògùn yẹn sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ta ní fún yàn lówó àlá tẹ̀ ọṣẹ́ ìtajà àbùjẹ ti arísìkí kí lòun ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run sọ́dọ̀ ọba ló ní tẹ̀ bá ń wá owó ẹ lè wẹṣẹ́ ni àbọ́lẹ̀ ló ní tẹ̀ bá ń wá owó ẹ lè là nǹkan nítorí ọ̀n sọ ni pé inda alladhina ta'buduna min dunillah àyà Kùránì nìkan o ọlọ́run bá ní gbogbo ń tẹ̀ ń sìn gbogbo nǹkan tí ẹ̀ ń sìn yẹn àwọn igi ọ̀sẹ̀ igi ẹ̀mí àti gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn mí ń dún lè là tó yàtọ̀ sí ọlọ́run láàyè mọ̀lẹ́kùnrin alákùnrin rìsíkọ̀ wọn ò ní agbára láti sọ yín dọlọ́rọ̀ tọ́bùtẹ̀gù ẹ̀ńdàláhì rìsíkọ̀ ọ̀dọ́ aláàní kẹ́ wá ọ̀rọ̀ lọ kẹ́ wá rìsíkì lọ rìsíkọ̀ àrísìkì wọn náà sàn gbọ́dọ̀ bá gé ọlọ́run bá ní wàá bòdúrù onìkan náà ní kẹ́sì sìn wọ́n ṣùkúrú ìlàwó gbogbo eré tó bá tẹ̀yìn lọ́wọ́ onìkan ní kẹ́ dúpẹ́ fún tó lóun ló ṣe ilé yìí tó lójú àwọn ẹ padà kú o ẹ padà kú o tẹ́ bá ti mọ̀ pé ẹ kú ẹ gbọ́dọ̀ wá rìsìkì lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run nínú ẹ̀dá ọlọ́run làdàbà nínú ẹ̀dá ọlọ́run ọba léwúrẹ́ nínú ẹ̀dá ọlọ́run ọba ní ọ̀gà nínú ẹ̀dá ọlọ́run ọba nìgbín gbogbo nǹkan tá ń kójọ tá ń kójọ tá ń lọ tá ń mú tá ń jẹ yẹn ó sani ọlọ́run ọba ní àwọn nǹkan wọn náà wọn náà yẹn ó lè sọ yín dolówó ọlọ́run bá ní ọ̀dọ̀ aláàní ẹwọ́wó lọ kẹsì máa ń sin kẹmọ dúpẹ́ ẹ padà kú ó ẹ padà kú ọlọ́run lẹ́ padà kú <laughs> níjọ́tọ̀ bá kú lọ́mọ̀ pé ah, wàhálà ti dé sọ́tìlà nkàbùt àyà 17 lọ́lọ́run ti ní kò sí nǹkan kan lé lè ọlọ́run tá a máa ń wẹ̀ tá a máa ń jẹ tó lè jẹ́ ìwò lówó tó bá dé pé oògùn owó bá ń jẹ́ ni ẹ̀yọ́ màyà mi yàtọ̀ sí kọ́lọ́run pàṣẹ kí lágbájá lówó gbogbo wa lẹ́yìn ká lówó torí afẹ́ràn ogun wọ̀ gbogbo ẹni tó lóní ṣe ẹlẹ́ni tó náà ó ti wà ní àkọọ́lẹ̀ bí òṣògùn náà yóò padà ní ọkàn lè torí kó lè bá ọba lè náà padà sí kíni torí a ite lágbájá lọ́dún báyìí fún fún yẹn December èèyàn di February padà fún yọ̀dà fún nítorí pé ọlọ́run ti kọ́ pé yọ̀dà fún ní kíni December àwọn ah, àwọn mẹ́ta ni wọ́n lọ lè sógun owó ẹnìkan lówó àwọn méjì ya wèrè ṣé wèrè wọ́n fẹ́ yà ẹ̀yọ́ màyá mi owó ni wọ́n wákà láti mọ̀ pé kò sí agbára ká lówó lára gbogbo nǹkan wọ́n jẹjẹ kú jẹ máa o láfi ní òòsà àjọbọ́ wà àjọbọ́ lèyí tá ń bọ́ lù àdábọ̀ lèyí tí kálukú fi ń ṣe oògùn kíni oògùn àṣírí bíbò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlá àyàn mẹ́lẹ̀ sọ́tìlá Ankabut àyà 17 bí mo ti ka kùránì fún èmi òkú olú yín èmi lọ lu wa àyà kùránì ní káfọ́ lè mẹ́mọ́ lọ kí wọ́n náà lọ lè wó lé nínú oògùn tá a tún máa ń ṣe òun náà ni oògùn káyọ́ ọmọpá wa ẹni bá ní òsì ìkà tó ní kò sí àjẹ́ àjẹ́ tí wọ́n ń wù yìí àwọn alákàsọ́ wọn lájẹ́ o ọmọlẹ́yìn Eh, wọ́n ní oso àwa la sọ wọ́n lóṣó nínú èdè tiwa àmọ́ nínú èdè kòránì ọmọlẹ́yìn kí ni jama àṣetáni àwa la ń pè wọ́n ní èmèrè nínú èdè tiwa àmọ́ nínú èdè kòránì ọmọlẹ́yìn kí ni àṣetáni ni. ọlọ́wọ́n bá ní kúlẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak eré anábì má dákẹ́ má jẹnu má dákẹ́ má sàdúà ipe àwọn òzò yìí máa wáṣọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falak pẹ̀lú ọlọ́wọ́n ọba tó ní kásùbà ọ̀yọ́ falak àṣùbà ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run tó ní kílẹ̀ ọmọ táàtì pé ajíire tí ọba má <laughs> ẹ wà náà kọ̀ọ̀kan ni ipe mo fi ọlọ́run ọba yẹn mo fi wá sọ mi ń ṣàrì mà kọlàkọ níbi aburú tó wà láyé nínú àwọn ẹ̀dá ẹ̀ ṣọ́ọ̀ṣì aburú nìyẹn wọ́n mi ń ṣàrì gáàsì kí n ìdàwọ́ kọba ń fi ọlọ́run ọba wá sọ níbi àwọn aburú ooru nígbà tí ilẹ̀ bá sún wọ́n á lásán ká wọ́n mi ń ṣàrì nàfàṣà tí tẹ̀lé ọkọ̀ di nífẹ̀ẹ́ lọ́wọ́ ọba ọba tó ní kásùbà ọyọ nífi ń wàṣọ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì nígbà wọn bá fẹ́ dìyàn wọ́n máa dì báyìí wọ́n máa lọ wọ́n sì máa wí nǹkan kan kọ́ máa ya wèrè tó bá ṣe dédé àṣẹ ọlọ́wọ́n ọba wọ́n sì máa yá tọ́lọ́n bá fẹ́ ẹ̀yọ́ màá yá mi kọ́ máa rìn lọ kọ́ máa mọ̀ nálé má kọ́ máa rẹ́rìn kọ́ máa sunkún kọ́ máa sùn má lóṣùn fèé iná bá ti lọ́yìn yẹn iná bá ti lọ́yìn yẹn iná bá ti wí síbẹ̀ náà ni èso sì nàró pé kí wọ́n fẹ́ ká ṣe àwọn òtí dẹlẹ́bọ òtí dẹlẹ́bọ ń sìn ẹ̀hẹ́ òtí dọmọ náà kí wọ́n fẹ́ ká ṣe. torí àlìjànú àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àtàwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà àlìjànú táwọn sin lọ́hùn àmọ́ ìbílísù gangan fúnra àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àwọn náà wọ́n wá báwa náà ṣe wọ́n náà tẹ́yìn bá ti wọ́n wá ìsọ́ lọ́dọ̀ wọn wọ́n wà láwọn ọmọ sọ́yàn irọ́ wọn sì ń ọ̀tá rẹ̀ oníkọ́mọ sọ́gẹ̀tì ilé rẹ̀ sọmọ pé ó ti bọ́ sọ́wọ́ ọlọ́run ni wà á nà wò káànà rijalun minal ins ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ ní àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ìyàwó ń dúnà wọ́n máa wá ìrànlọ́wọ́ wọ́n máa wá ìṣọ́ bí rijalun minal jinn pẹ̀lú àwọn àgbààgbà àlìjẹ̀nú fazaduhum rahaqa àwọn àlìjẹ̀nú yọ padà wá tó ń ṣe àlékún ìpayà wọn fazaduhum khawfa ọmọ rò pé <laughs> wọ́n ń sọ wọ́n sọ ni àwọn náà wọ́n padà fi ọkọ̀ igi tó wà mọ́tò báyìí ó sì lọ lè bọ́ sáàrin igi lásìkò bá tó tó máa fẹ́ hàn lè mà ọ̀kan nínú àwọn tán gbádà lé àlìjànú gan afáàní ń pè rẹ̀ wọ́n ní wọ́n travel ẹ̀yìn ní dákọ̀ ẹ̀ ẹ̀yìn náà máa wọ́n ní dírẹ́fà rẹ̀ wọ́n sọ pé ah, ètò òun rí yọ̀dà afáàní ọ̀yá bọ́lẹ̀ bọ́lẹ̀ lọ́ba gba ṣítẹ́rìn lọ́wọ́ ẹ̀ ní bá lọ lónìí bá sọ pé ah nǹkan ọ̀dà lóòótọ́ nǹkan rí ọ̀dà o nǹkan bẹ ní díẹ̀ tó kó nǹkan sí díẹ̀ wọ́n ní fara ara yẹn náà pọ́n òkè lọ ọ yíyá kó lójú títí ọ pọ́n òkè lọ ọ pọ́n òkè lọ tó báyìí mọ́tò tọ́ǹbù báyìí mọ́tò gbé ha giri ẹ̀ kíní tó ń di rẹ̀ ni máa ń tú bọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìwọ́n tó bá ní nǹkan tó fi kọ́lé tó ní nǹkan tó so mọ́dì tó so mọ́mọ́tò ọlọ́ọ̀ni bàzá dùn hàn láàpá ọlọ́run bá ní à ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n padà hàn lè mà tààlà ọ̀yìn máa yá zàgá nẹ́ka mìíràn ṣèyítọ́ ní nọ́ọ̀sì fásitì ayé bìlà ọlọ́run bá ní gbàtẹ́ ẹ̀ bá ń bẹ̀rù èsùn èyàn sáfà dọ̀lọ́ ayé àkùrá ni mo kà ó sẹ́wọ̀n pé tọ́lọ̀ ń sọ yẹn sìn ó ti nọlifá gbogbo nǹkan míì táà fi ń sọ ara tó èyàn ará odò dẹ èmi ti sọ tèmi o kọ́lọ́mọ́sá jẹ́ owúlò fẹ́mi ti ń sọ ọlọ́run jẹ́ owúlò fẹ́yìntẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀yà ayé o ẹ̀yà jẹ́ o alálẹ̀ ẹlẹ́yìn ẹ̀yìn olúgbó o ṣéwù lágbájá o jésù o ẹni bá ń ṣe ẹ̀dẹ̀bọ̀ ni ọlọ́run bá ní kúlì iná máa dùn rọ̀ bíi ọlọ́run ẹ̀rẹ̀ Muhammad sọ pé aláàdìkan lèmi ọmọ pè ẹ̀yìn ní képe nǹkan mí wàlá òṣèlékù bì í àdà ẹ̀yìn ní képe nǹkan mí lẹ́yìn ọlọ́run bó bá ti ń pè nǹkan kan ni ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ sọ́yàtò kí ni jama aljin aya twenty ká lè bá àwọn tí wọ́n ń dafá àti ká máa dafá ipe àmọ́ tí ó ṣẹlẹ̀ ẹbọ ni ẹni bá ń ṣe kò ní ọ̀nà kọ̀láwẹ̀ onítọ̀hún ẹlẹ́bọ ni ẹni tí ń wo yẹpẹ̀ ẹlẹ́bọ ni gbogbo ẹni tí bá ní òun máa ń tọ́ pamọ́ ẹ máa bọ̀ wá ìwọ́ tó lọ tó bá ti gbàgbọ́ ó ti òun náà fúnra ara rẹ̀ tí ń ṣe ó ti àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń gbà tẹ lómi tún máa kọ̀kọ̀ yàtọ̀ sọ́lọ́ ìmọ̀ kọ̀kọ̀ yìí àlá nìkan bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan mà ó ti gbéṣẹ́ jù ọlọ́run ó ti di ṣẹ̀ríkù lillah ọlọ́run sọ ní kùránì kẹrì ó ní alimul gaibi gbogbo tọpamọ́ nínú ìsẹ̀mí yín ọlọ́run lẹ́mí nìkan mọ̀ máa o wọ́n ṣàhádá èyí táwọn èèyàn ríhun èmi nìkan náà mo tún máa fata Allah fata Allah wa amma yushriku ọlọ́run bá ní àwọn kọjá kẹ́nìkan máa fóun tún máa ń tọpamọ́ èmi máa sọ fáwọn èèyàn ní àwọn ọmọ wo sẹ́mu ní ẹ má pàrọ̀ fúnra yín máa jáde pàdé kí wọ́n sọ nǹkan kan fún ọkọ̀ ṣàlàyé wọ́n kànlẹ̀kùn wọ́n bèèrè pé ta ló wà lójú ọ̀nà onítọ̀ wọn wọlé tán ọwọ́ lọ fẹ́ wo sẹ́fún wọ́n tọ́ ọ̀bẹni tó wà lẹ́yìn ilẹ̀kùn sùn ọwọ́ fẹ́ máa tí ó ṣẹlẹ̀ sí lógún ọdún kí ló dé ọmọ fóun lọ́wọ́ lẹ́yìn ilẹ̀kùn ẹ̀yin lẹ́ni ká máa sọ òdodo àbí ọlọ́run bá ní nàmàlẹ̀gá ibú lílà ayà koran tó kílà ní ọlọ́run ní kọ̀ọ̀kọ̀ yẹn ọlọ́run náà lá nìkan ló ní o ẹni bá ti wá ní òun náà tó mà ó ti gbẹ̀rẹ̀ ṣeré àga ọlọ́run tọ́rọ̀ bá rúra lójú tọ́rọ̀ mọ̀ yìí tó ṣe ọfẹ́ tara ìṣọ́ fẹ́ tẹ̀wà ọmọ yìí tó ṣe ọ̀rọ̀ ọmọ méjì tó fẹ́ fẹ́ ọmọ yìí tó da àbò orí kan náà ni ọmọ bọ́dà bí ọ̀dà ọ̀rọ̀ kọ ọmọ bọ́dà bí ọ̀dà ọ̀rọ̀ sàrújú gbé náfìlà àràkà mélòó dìde àràkà méjì tó bá ti fẹ́rí kan lẹ̀ fọ́lọ́wọ́n bá tó bá ti sálámà bẹ́lọ́wọ́n kọ́lọ́n gáìdì ẹ kọ́tọ̀ sọ́nà ọlọ́wọ́n tọ̀ sọ́nà fúró nìkan lọ́mọ tó pamọ́ ọmọ bẹ̀rẹ̀ ọmọ àárín àti gbẹ̀yìn mo mọ àyàwó o àyà sọ́tìlì mùmínúnà àyà ninety two tọ́ kí ló dé tí a fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kò ní dáa ká ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé ọlọ́run ọba aláàlọ́ dá wa yá ayọ̀ náà sọ ọlọ́run ni mo pẹ̀yìn ọmọ èèyàn ó bò dúró bọ̀ kún mọ̀lẹ́sí alákọ̀ọ̀kùn ọba tó da yín tí ń tọ́jú yín òun náà ní kẹ́ máa sìn ẹ má ṣẹbọ o rọ́bà kún òun làkọ́kọ́ ń tá mú nínú àyà yìí ọba tí ń tọ́jú yín ẹ má ṣèkà bẹ́ẹ̀ lè ṣèkà fún ọlọ́run ara yín lẹ́ṣèkà fún o ọlọ́run ọba ní ọba tí ń tọ́jú yín ni ẹ máa ń sin o ó tó wá ní alẹ́ṣẹ̀kà lákọ́kọ́ wọn lẹ́dínà mi kọ̀bílì kan ọba yìí lọ́dá yín o ọba tó dá yín ni ẹ máa ń sin tí ó dá yín alákùn tàtàkùn yóò dá ká ẹbẹ̀rù rẹ̀ alẹ́ṣẹ̀ jà alẹ́lákùn mọ̀lá àìdọ̀ tẹ̀ráṣà ọba yìí lọ́ba tó tẹ ilẹ̀ fún yín o ilẹ̀ tẹ̀ ń dákọ̀ lórí ẹ̀ ọlọ́run ló tẹ o wọ́n sàmà àbínáha ọba yìí ló mọ sàmà fún yín o tó jọ ń jáde ń bẹ̀ wọ́n á ń sàmà mìíràn sàmà yìí máa ọba yìí ní mú omi jáde fún yín látòkè sàmà fún àkàrà jàbí mìíràn sàmà láti rẹ́sìkọ̀ọ́nù ọba yìí ní mú àwọn arúgbìn yín jáde o ìsùn yín kìí ṣe igi yẹn ló mú sí jáde o kìí ṣe irin tó ń bọ òun náà ló mú àgbàdo jáde o ọlọ́run ní òun òun lòun mú ogun tẹ́ ń ṣe tẹ́ ń jẹ tẹ́ ń gbìn ọlọ́run ló mi mọ̀ mú jáde o ó ní fàlẹ́ àtẹ̀jẹ́ alùlíláì àdáadáa ẹ mọ́ ti wá mọ̀ nǹkan mi ọlọ́run tẹ́ máa sìn o wà á ń tún ta àlàmú ẹ̀yin náà sì mà wípé èmi nìkan náà lọ́ba tó lè ṣe gbogbo nǹkan Suratu Baqara àyà twenty one twenty two tó eléyìí ti tó fún wa fún gbogbo èèyàn tó òun náà ló fi lẹ́tọ̀ọ́ sí kọjá pé òníkà láàmà sí kí ni ilé àmà sìn àtàwọn òṣèrèkè bìlà ẹni tí ọba wa gbọ́ àmì mi ń bọ́ lọ́wọ́ ọba kọ́lọ̀ ní gbogbo ọgbọ́ ẹni tí ọba wa gbọ́ àwọn wàhálà tí ó máa kojú ni àdánwò tí ó ba ìyà tí ó jẹ ọmọ fẹ́ kàì ẹni tí ọba ti gbọ́n tí mo sọ lónìí tí mo torí ẹ̀wọ́ mọ́tò wá láti mo ti wá ẹ̀yọ́ màyá mi nítorí yín mo ṣe wá o nítorí kémi àti yín kálíjọ wà ìjánà ọlọ́run ẹni tó bá wá ní mo sọ tèmi ayé àti mo kà náà ọlọ́run bá sọ tiẹ̀ wàá wo ń tọ́lọ̀ ń sọ fún gbogbo ẹni tí máa ń ṣe bọ ikú yóò ṣẹlẹ̀ sí alákọ̀ọ́kọ́ láàyè láhùn láhùn àlẹ́ tó bá ti kú lórí ní fèrèjì kí gbogbo ọlọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá ní òun ní fèrè jẹ́ ní tó bá kú lórí ẹbọ ó di mélòó ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì yóò fi jami'a al-a'mal as-salihah kullaha al-jadida wal-qadima gbogbo iṣẹ́ rẹ tó ṣe láti jẹ́ tó ti ń bẹ ní ayé ààwẹ̀ hajj nafila sàrà ìyáni gbogbo rẹ tó ṣe láyé ìtọ́jú òbí ìtọ́jú ọkọ ìtọ́jú ọmọ tó bá bẹ̀rẹ̀ sí ṣẹbọ ọlọ́run sì parẹ́ gbogbo ìtọ́ba tó wá ṣe lẹ́yìn ìgbà tó ti di ẹlẹ́bọ wọn ò ní kọ́ sínú fáìlì ẹ̀ irun rẹ òun ní kọ́ ájì rẹ òun ní kọ́ sàká rẹ òun ní kọ́ kọ́ dálé kéwúlẹ̀ kí wọ́n máa jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún sórí gbogbo ládàtọ̀ ọkọ̀ gbàlẹ́gẹ̀ ọmọ kọ̀ọ̀kan kò ní bọ́dọ̀ ọlọ́run ìlànà iná ṣíráàkìtà ọlọ́run ìlànà nàbìtà wà ní nǹkan mi tó ń bọ̀ tó tún gbára lé yàtọ̀ sómi ọlọ́run láyé àbàtọ́ na àmàlùkà gbogbo iṣẹ́ rẹ ni ó bàjẹ́ pátápátá wà látẹ̀kùn náà nàmìnà lọ́sìrín ọwà ṣòfò iṣẹ́ rẹ ó ṣòfò wọ́n náà ṣòfò sọ́ọ̀tù zumar aya 65 tí wọ́n náà rí pé ọkọjá bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni yúrífò rọ́ọ̀bá fi kúrò gbogbo ẹni tí máa ń ṣe ẹbọ ọlọ́run lóun ọyọ ìfọ̀kàbalẹ̀ kúrò nínú ẹ̀mí ẹ̀ lójoojúmọ́ ni àjẹ́ ọmọ ṣe lójoojúmọ́ ni oṣù ọmọ ṣe lójoojúmọ́ ni àjẹ́ náà máa dẹ́rùbà ni ọmọ alálàkàlà ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ẹ̀rú ọmọ bá ayé ọmọ kọjá kò sì ní sùn. ọlọ́run sàlúlì kí ìfí kùlùbí alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amn ọlọ́run láwọn tó bá dúró tọ́lọ́run tó gbà fọ́lọ́run ọlọ́run lọ́kàn wọn balẹ̀ sọ́tọ̀ alẹ́ mọ̀rán àyà 151 lọ́lọ́run ti sọ pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ah ah ah ènìmọ̀ ni wáhùn ẹ̀yà àdàbàtà ní ká máa palú sùsù ẹ̀yà ọmọ kò sáà bí ẹ̀kankan ní kò sí ẹ̀yà kankan ní ọ̀yọ̀lá wọ́n lẹ́rẹ̀ títàn ha ikú rẹ̀ wà ládé ẹ̀mí ò ní balẹ̀ yóò jí lóru yóò gbé ìpèsè lọ́wọ́ lóru yọmọ ọkọ̀tún yọmọ òwòsì àwọn ọlọ́dẹ tanimọ̀ yóò gbé kalẹ̀ sálọ ṣé ìgbésẹ̀ ayé lọ́dà yìí ló ń lò kọkàn jí lóru kó ṣe nẹ́fíṣà tán kó ní ya rahman ṣàánú mi ya gafar fèrèjì mi ya sitir bomi lásìrí ya rasaku fún mi lówó wọláwù khairu hafi tó sọ mi lọ́wọ́ ta ọlọ́run sì ni mo ti gbọ́ mo sì ti ṣe gbogbo ẹ̀fọn àmọ́ sẹ́gbọ́n máa wo ọlọ́run lọ́wọ́ máa já ọ láyà ẹ̀mí rò ní balẹ̀ lórí ara rẹ̀ kò ní balẹ̀ lórí ìlú àyà ló ma já ẹlẹ́ẹ̀kẹrin yóò fẹ́lẹ̀ fák ọlọ́wọ́ bá ní padà ta ó lọ́sì gbogbo abúlé tí wọ́n ti mú ẹbọ ní iṣẹ́ tí wọ́n ń ṣe tààrà <laughs> ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló bá lówó wọn padà nílówó mọ́ ọlọ́wọ́ bá aláwọ̀ padà gbowó lọ́wọ́ wọn pé yóò padà sọ fún wọn yín pé ìtẹ̀ ń bọ̀ yẹn kí ń sọ yín dolówó èmi ọlọ́run mo fún yín mo sì ti gbà padà fàkúlù tó sì tẹ́kì anábì inú wọ́n sọ fún gbogbo àwọn ìjọ rẹ̀ ó ní ẹ má bọ òrìṣà yìí má òrìṣà tá a sọ lẹ́ẹ̀kan ó ní iná òkà ẹnẹgẹ fara ó ní ọlọ́run ọba ọba aláforíjì ní ìtẹ́ bá ti lẹ́ẹ̀ṣe má yorùsílẹ̀ sàmà àlékún mi dìrara ọlọ́run ó fún yín ní omi wọ̀lùmídìdìkùn bí amuwaad ọlọ́run fún yín ní owó ẹ̀rí owó yóò máa fún yín lówó yóò máa bàṣírí yín wọ́n bà níyìn yóò máa fún yín láwọn ọmọ dáadáa ọjọ́lẹ́kùn jẹ̀nẹ́ẹ̀tì àwọn ọgbà oko yín ẹ máa dáko iṣu yóò máa ṣe rabata rabata wọ̀jẹ́lẹ̀kùn àdáhàrọ̀ ọlọ́run bá ní àwọn odò yọ́ ma sàn wá sókò orí jannati oko ní jẹ́rọ bàbá ọlọ́run bá ní iṣu yọ́ ma tó báyìí àgbàdo yọ́ ma tó báyìí àwọn okòtò ẹ̀dá ìmọ̀ fàlùbáríkà sí nígbà táyì náà sì nǹkan mi lẹ́yìn ọlọ́run tẹ́yìn bá wá ní ti ń bọ́ńkọ́ àbó ní kankan tí ń rì mọ́nú oko kí náà padà ṣẹlẹ̀ ìdàkejì náà ṣẹlẹ̀ kọ́lọ́mọ jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn náà Allahu bari'un minal mushrik ọlọ́run náà amálẹ̀ ó ní òun yọwọ́ òun yọwọ́ yọsẹ̀ kó náà rẹ̀ òun àdá ọ̀dá ń tọ́ ń bọ̀ yẹn wa azanu min allahi wa rasuli nígbà tá anábì sí hajj hajj kan náà ló ṣe tọ́dọ̀wọ́ gbẹ̀yìn nírọ̀lẹ́ ọlọ́wọ́n bá aláwọ̀ sọ àyàkálẹ̀ pé wa azanu min allahi wa rasuli ọlọ́wọ́n bá ní announcement lélẹ́yìn o látọ̀dọ̀ ọlọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ ila nas tí gbogbo èèyàn gbọ́ yawm al-hajj akbar níjọ́ tí anábì sí hajj annallaha ipe ọlọ́wọ́n bá wa barihun min al-mushrikin wa rasuluhu ó ti bọ́wọ́ bọ́pá bọ́ṣẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe bọ̀ bọ́lá bá ti yọwọ́ kúrò náà rẹ̀ kí ló dúkù jẹ̀mọ́ ta ní ọ̀bọ̀ tó ọlọ́ni fàyín túbú tún àmọ́ tẹ bá tú báyìí pé ẹ̀ní bọ́gí mọ́ ẹ̀ní pàdé lásán mọ́ ẹ̀ní gbé ìpèsè níta mẹ́ta mọ́ ẹ̀ní sọ̀rọ̀ òdílé mọ́ tẹ bá tú bá pẹ̀lú sẹ́bọ́ mọ́ fọwọ́ kẹrùn lakùn ah ẹ mà rọrẹ tọpọ̀ ọlọ́ni mà dá yín lọ́la ayé àkùrá nígbà yóò sọ́tò tọ́wọ́ ayẹlẹ kẹta ẹ̀rọ mayami lẹ́yìn náà wọ́n máa ṣàdúrà àdúrà rẹ̀ wọ́n máa tètè gbà ẹ bọ́ ní ọjà káàdì ọgbà ọlọ́ni òjì ibùdó àwọn tẹ̀ ìsá dà ni ọlọ́run ọba ní tẹ̀ bá ti ń pè mí máa dáhùn fẹ́lẹ́ yẹ́ ṣẹ̀dí ibú lí àmọ́ ẹ̀yin náà ṣe ni ẹ̀yin náà dá mi lóhùn ẹ máa gbọ́dọ̀ sí mi lẹ́nu ọlọ́run wa ní wálé yìí òmìnira bì ẹ̀yin náà gbà mí gbọ́ nìkan ẹ má tún gba nǹkan mí gbọ́ mọ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ òjì ibùdó àwọn tẹ̀ dá yín sì máa dá yín lóhùn àti gbogbo àwọn tí wọ́n ti mọ tí ń sọ yìí nígbà kálukú ti dágbére fẹ́ bọ lọ́bẹ̀rẹ̀ sí dá fún kálukú ẹ̀yọ́ màyá mi wọ́n lọ́lẹ̀ dá wò ṣàǹfọ́ lọ́lọ́ lọ́sọ̀rọ̀ tí ń sọ yìí sìn ó ní tọ́ba ti dágbére fẹ́ bọ wọ́n mọ̀ gbàdúrà rẹ̀ ó ní sàdúrà púpọ̀ mọ́ èyí tọ́wọ́ ga jù mẹ́rin náà ni àlìjẹ́ndà alẹ́ mushrik haram àlìjẹ́ndà tá a ti lọ lé sinmi tàbá kún ilé ayé yẹn sọmọ pé ẹlẹ́bọ náà ń dá àmúrí ṣe ẹwọ wàhálà tá ń ṣe nídìí ẹbọ nídìí ogun ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti ṣe wàhálà nílé ayé tó bá jẹ́lẹ́bọ àlùjànnà yẹn kò ní wọ̀bẹ̀ o innahu man yushriku billah ọlọ́ni gbogbo ẹni tó bá ní ẹbọ tí ń bọ faqad harrama Allahu alayhi al-janna bá ní mo ti sàlìjánà lè fún èèwọ̀ ní kọ́ wọ̀bẹ̀ wa ẹni tó gba kùránì gbọ́ àṣẹ bẹ́ẹ̀ lọ́n kó wọn gba ìsìláàmù ni ọlọ́run bá ní iná irun retí gbogbo ẹlẹ́bọ̀ oní wala taj'al ma'a Allahi ilahan akhara ọlọ́run bá ní mọ́ ọlọ́run bá mi lọ́lọ́run tó máa sìn tó máa bọ̀ fatulqa fi jahannam fatulqa fi jahannam ọlọ́run bá ní kò sí tó ní kọ́ ọmọ wọjá anamá iná ọlọ́ni maluman madhura wọn náà máa dára ẹlẹ́bi tó bá wọ bẹ̀ lẹ́yìn náà ọlọ́run ó lè ọkú nínú kẹrẹ̀ yóò wá fi sínú ìyá rẹ̀ sọ́tìlì ìsra àyà thirty nine wọ́n bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ sí wa lọ́mọ ná kọ́lọ́mọ sí wa lọ́mọ àlùjànnà òṣàdábọ̀ nínú yàrá kálukú wa ẹja ṣèkí ni ẹja dágbére fún ìlú ọlọ́lọ́mi ẹja ṣàdúrà fún ìlú wa àdúrà máa ń gbà àdúrà wọ́n gbà nílùú òdòdó o gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ní nínú yàrá nínú àwọn àjò ẹja lọ dànù òṣàdábọ̀ nìyẹn nàfà ń dá yẹn bọ́ ni gbogbo ń tọ́ ń wá yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ o ṣẹwárí kìíní kan bẹ̀tọ̀ ẹ̀ka yẹn ju kọ́mọ̀ bá dàrú tí ń bá lọ tán ǹjẹ́ a lè rí oògùn bà nínú ilé mùsùlùmí ṣá a lè rí oògùn nánú nínú ilé mùsùlùmí ṣá a jẹ̀díjẹ̀dí nínú ilé mùsùlùmí ṣá a awọ́pá nínú ilé mùsùlùmí ṣá a orí fífọ́ nínú ilé mùsùlùmí ṣá a ogun malaria nínú ilé mùsùlùmí náà ìgbóná àwọ́ká sáàlẹ̀ rí ogun rẹ̀ nínú ilé mùsùlùmí ogun àrùn ogun àrùn tí ó kan àrùn báyìí ọlọ́run ò sí ilé wọ̀ fún wa ọlọ́run ni yakhruju min butuni asharab ọlọ́run ní sẹ́rí oyin tí ń fò káyìn nǹkan kan bẹ nínú ẹ̀ yóò pọ̀ kalẹ̀ fún yín fún mọ̀kọ̀tẹ́lifù alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ ni ó pọ̀ kalẹ̀ ẹ má ó yà yín lẹ́nu ó lè dúdú ó lè funfun ó lè pupa ó lè pọ́n ọlọ́run ní fi ìṣìfà only nas gbogbo ẹ̀yin ẹ̀dá ọlọ́run ẹ̀ máa la yóò máa wò yín sàn nínú àrùn yín pẹ̀lú ìyọ̀ǹda ìmí ọlọ́run tàlẹ́kọ́ ní ká máa ṣe mẹ́dísìn ọlọ́run ànábì wa ni tàdá àwọ̀ ìbádàlá ànábì ní ẹ máa ṣoògùn òwòsàn tẹ́ bá ti mọ̀ ọ̀lá tàtàdá àwọ̀ bìhárà àmọ́ ẹ má fi ń tọ́lọ̀wọ̀n bá láàṣẹ ní haramu bí ọtí bí ajá bí ẹlẹ́dẹ̀ bí ẹmu ẹ fi ṣe kí ni ẹ má fi ṣoògùn wòsàn kò sí àrùn kan dá rẹ̀ sílé ayé ni o kìí sàrùn o àdáwò ni o ayé ń sàrùn o àdáwò ni o tọ́wà pé e, eléyìí náà àrùn náà ni àrùn kọ́ àrùn nínú abọ́dí ara nima máa ń ṣe kí ni ní máa ń wà eré ọmọ afọ inú ọmọ arun ọ ẹsẹ̀ ọmọ arun ọ àdúrà rẹ wà ìwòsàn rẹ náà wà aleikum bil habati sauda anabi ni ẹ lè wá habatu sauda òróró ẹ wà èyí tó jẹ́ bí lúbúlúbú tó dàbẹ́ gẹ́ bí agúnmu rẹ wà anabi ni fa inna shifaa'u min kulli da kò sí àrùn kan tí ó máa ṣèyàn tẹ́yìn bá ń lò ọlọ́run fi mú kó anabi ni zemzem lima shuriba la tẹ́ẹ̀ bá mu omi zemzem ọlọ́run máa fi wòye sàn nínú àrùn yìí ní ṣèfáwò sọ́kù anábì lọ sọ bẹ́ẹ̀ gbogbo ewé àtẹ́gbò kọ́dà ewé mangoro èpo mangoro ọyẹ ewé káṣíá tó bá ti sọ ògùn bà ẹ máa mú ẹ máa fi ẹ máa fi wẹ̀ eléyìí òwe ṣẹbọ ọlọ́run ni ó fún yín níwòsàn o àmọ́ ọlọ́run lò ní sábàbí fún yín tẹ́ fi rí ìwòsàn kámẹ́jì ọ̀ dàrú mọ́ra wọn abọ́tòlá àrídàlì bàbá àmọ́ wọn làwọn mọ̀ ẹni tó bá ń wakọ̀ wá rí wọn òun náà yín ń ṣòògùn àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ zeytu zeytun olive oil táwọn kìrìsìtì máa ń gbé káàkiri yẹn zeytu zeytun ó yẹ bí èèyàn bá mú ara yẹn máa dá ẹ̀yàn máa yá mi ginger àtàlẹ̀ tó bá ti ń jẹ́ ọmọ jẹ́ ọmọ jẹ́ bọ́bá ti ń jẹ́ yẹn pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́wọ́ bá aláà aláṣẹ ọmọ tó lá ó lé gún kó bomi sí dáadáa kó wá ṣẹ kó wá gbé kaná kó fojú sí ó dágbére fárùn gbogbo àwọn eléyìí kìí sí oògùn tí wọ́n ní ká máa ṣe oògùn àlàáfíà ní oògùn wòsàn Islam ò ní èèwọ̀ fún wa àmọ́ àwọn yìí tó jẹ́ bọ́ta kà yìí jàmá ẹ̀dákun ẹ̀já dágbére fún tàbá wà ní jẹ́nà lọ́mọ náà ìlú òde ọdẹ ọlọ́mọdé ètò láíláí bàbá wa láǹgbá kọlọ́mọba kọba fún wọn lálàáfíà ara kó fún ní ìmánì tó yanjú tí wọ́n fi káwùsà kó lẹ̀ tó láwọn ọmọ kọ́kọ́ nàró tí wọ́n bá ti nàró gbogbo wa tẹ̀lé wọn bàbá wa ìmáàmù àwọn náà wà tẹ̀lé bàbá pé ṣé bàbá wa láǹgbá ti nàró èmi náà tẹ̀lé wọn àhà àwọn akùwọ̀ jẹ̀mọ́ tó wà mọ́ṣáláṣí ẹ dákun torítọ́ ọlọ́wọ́n wa ilé ayé ìyá alẹ́ ní yọ pẹ́ kọ́ yá alẹ́ ní ọ sàpadà kú náà ni ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ọgbọ́dọ̀ mọ́kù ní yorùbá o ọlọ́run sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ́kù ní ẹnjìníà ọgbọ́dọ̀ mọ́kù ní ìwàwó lówó ọlọ́run ọgbọ́dọ̀ mọ́kù ní muslim ọkàlẹ̀ wọn ní kọ́kọ́ tú kátó tú sẹ̀rẹ̀ tó ebó bá ti wà ń bẹ̀ wọn ní gba sẹ̀rẹ̀ mọ́ ọlọ́run mọ̀ sí wa lórí burúkú sàárè tá lọ yẹn àpàdà wọ bẹ̀ àkọ́kọ́ béèrè tó wọ́n béèrè ọ̀rọ̀ ẹ̀bọ ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ má rọ̀ dúkà tani ọlọ́run ọba tí wọ́n sìn láyé tó bá dé pé ìṣẹ̀ṣẹ̀ bá ní òní ló sì fọ̀ ọ bẹ̀rẹ̀ wàhálà nù sáré nìyẹn àmọ́ tó bá jẹ́ ẹni tí ń sin ọlọ́run nìkan tó gba nǹkan nígbà wọn rọ́bí yẹ láà ọ bẹ̀rẹ̀ gbádùn nìyẹn ó sì wà lè wà jẹ́nà tó lọ́n bá gbé wa dìde ẹ̀dá kò tuntun lọ́wọ́ ọba ilé ayé yọ tán o àwọn olówó àná wọn ti lọ àwọn afá jàǹkànjàǹkò tí wọ́n sọ pé ogun dá ogun dá ogun dá àwọn náà ti lọ gbogbo wọn ẹ̀dá kun ọ wípé ẹjí lè tún tò ẹjí lè tún ṣe àmọ́ ah, fẹ́ túbà ó ti kọjá òrùn tó kúnlẹ̀ yóò tó aṣọ ṣe kíní ó tó aṣọ ṣàwọ̀ kọ́lọ̀ kó sà fún alẹ́mí gbọ́ngàn kó fún alálàáfíà ara kó sàlékún ìmánì wa kó ṣe wá lólóríire adúgbò kí ìrọ̀rùn kọ́dà lé wa lọ́wọ́ ó dáàbò wá níbi ọ̀tá ọ̀tá òru ọ̀tá ọ̀sán èyí tá a mà mọ́jà tẹ́nìtìkà mọ́jìká tẹ́nìtì wa àtàkì ọ̀sán àtòrú mọ́jọ mẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run bá yìí súnmọ́jọ láyé inú ayé wa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 àrìmọ́lẹ̀ṣẹ́ ààrẹ bọ́ ní. Èdè òní àwọn àṣẹ̀bọ̀ máa. Àṣokọ́lẹ́ṣẹ́ ààrẹ bọ́ ní. Èdè òní báwọn àṣẹ̀bọ̀ máa. Mo ní yíyẹsẹ́ wòṣẹ́ ààrẹ bọ́ ní. Èdè òní báwọn àṣẹ̀bọ̀ máa.